بسم الله الرحمن الرحيم وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال فرعون آمنتم به قبل لتخرجوا منها أهلها فسوف تعلمون لأقطعن أيديكم لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصيبنكم أجمعين قالوا إنا إلى ربنا منقلبون وما تنقم منا إلا أن آمنا بآيات ربنا إلينا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين أوذينا من قبل أن تأتينا ومن بعد بعد ما جئتنا قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسوله الكريم محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد adúpẹ́ fọlọ́ ọba tó tún fi àánú rẹ̀ kú àjọ nírọ̀lẹ́ tòní látàrí ti Islam ọlọ́run fi ìbínú rẹ̀ tú wa ká láéláé mo jáde pé kò sẹ́ni kan tí ìjọsìn tọ́ sí nítòdodo àyàfi Allahu Ta'ala ọba tí ìpè méjì pèlè mẹ́ta mo jáde pé òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ẹrú sí ọlọ́run ọba ní òjíṣẹ́ rẹ̀ ní kìí ṣe ọmọ rẹ̀ bó tilẹ̀ kó máa ṣùgbọ́n jáàyò ọlọ́run iṣẹ́ tíṣẹ́ tọ́lọ́wọ́ bá fi ń dúgbòǹgbò ó sì sọ àsìmọ́lẹ̀ fún àwa ìjọ rẹ̀ òfin bá sílẹ̀ sínú òkùnkùn gbogbo ẹni tó bá rí ojú ọ̀nà ànábì kò síbi tí ó padà já sí ju àlìjẹ́nà náà lọ gbogbo ẹni bá sì rí kó lójú ọ̀nà ànábì kò síbi tọ́lọ̀ rẹ̀ padà já sí ju ìpa lọ ọlọ́ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́yìn ilé akíra ní kíkí ti Islam wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh lágbára ọlọ́run insha nínú àlàyé tàbí àbá sọ́tún àwọn ọ̀fẹ́ súra ẹlẹ́ẹ̀kejì nínú Quran lánàá agúnlẹ̀ sí àyà one hundred and twenty two àyà ẹlẹ́ẹ̀kejì lé ní ọgọ́fà one twenty two nínú súra seven ìbẹ̀rẹ̀ àdúró sí lánàá pẹ̀lú òkú ọlọ́run a tún máa tẹ̀síwájú lónìí nínú súra ẹlẹ́ẹ̀kejì àyà ìkẹtàlélọ́gọ́fà àyà one hundred and twenty three pẹ̀lú àti tẹ̀síwájú ṣùgbọ́n a tó tẹ̀síwájú a ṣàlàyé díẹ̀ nínú àwọn àyà míì nípa tó ṣẹlẹ̀ sí àwọn òpìdán ìyàwó ọlọ́run ni àwọn ìbílá ìsàmì ìrìn àríní ìrìnṣìnkọ́lẹ̀ òjì nínà hamzi wànàfífì wànàfí bismillahi rahman rahim abẹ̀rẹ̀ tẹ̀sílì tòdé pẹ̀lú sísá di ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ àláyọ̀ kúrò lọ́dọ̀ àṣetọ́ ẹni ẹ̀kọ́ ẹni ìgbín ọlọ́mọdé láyé láàrin wọn. Abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ti jẹ́ Allah ọba àṣetọ́ ayé àṣetọ́ aláìlá. Ọlọ́run ní Hùnáyíká wà lọ́kọ́dà sọ̀gìrín wà ó lè fi àṣà ìrọ̀tún sáà. قالوا آمنا برب العالمين رب موسى وهارون nínú àyà mi ọlọ́run fún wa lérò nípa tó wáyé láàrin Mùsá àti àwọn òpìdán fìlàún nígbà tí Mùsá sọ fún wọn wípé nǹkan tẹ́ mú báyìí sẹ́yìn yẹn ìdáná ìmọ̀ lọ́pàá sàlẹ̀ ìdílé ìnáwó náà ìfẹ́ kọ́ mùsùlùmí ràkà ìṣàlàmù káwọn nǹkan tó padà ṣẹlẹ̀ pẹ̀pẹ̀ náà náà ọ̀pẹ̀ ọlọ́ọ̀bá ní kọ́ọ̀lá máa jẹ́ tó ní ìṣẹ́ ìlọ̀wọ́ sàlẹ̀ ìdílé arábìnrin Musa alayhi salatu salam ó sọ fún àwọn òpìdán yẹn níjọ́ náà ó ní tẹ́lúwà yìí ìdán ni o kò wá látọ̀dọ̀ ọlọ́run dájúdájú ọlọ́run fúnra rẹ̀ yóò bá ìdán yín jẹ́ ọlọ́run fúnra rẹ̀ yóò ṣe kiri yóò bàjẹ́ torí wípé ìnáwó ha olùkọ́sá ibi tí mo ọlọ́run àwájá ẹ̀kọ́ ọmọ adójú tì yìí anábì Musa sọ àsọfẹ́tẹ̀ yìí fún àwọn òpìdán fẹ́ràn ní nǹkan tí wọ́n sá sọ fún wọn gangan wọn ni wọ́n ṣẹlẹ̀ náà wọ́n á sọ fún wọn. قال يا قال فرعون قال فرعون ما قال فرعون آمنتم به قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن فقتلوه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون ọlọ́run ní fìdáhùn wa sọ fún àwọn ìdán nígbà tí wọ́n sọ pé àwọn gba ọlọ́run wọn sá tí ṣe olúwa gbogbo àgbáńlá ayé kọ́ wọ́n ní àwọn ẹ̀rọ ìrìn àlàyé àgbà olúwa gbogbo àgbàlá yìí gbọ́ ṣé àgbẹ̀ olúwa gbogbo àgbàlá yìí lọ́dọ̀ àwọn ará kìbìtì ní nísìlá àjọ náà nílẹ̀ Egypt àmọ́ kàsí ìrìn àmọ́ wọ́n wá yan yẹn pé wọ́n ṣe àtàyẹrí ọ̀rọ̀ wọn wọ́n ní rọ́pì Musa wàhálà láti jẹ́ kí wọ́n mọ̀ pé kì í ṣe fẹ̀ àwọn ọlọ́run wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ ọ̀pìn ara mi àgbà oríwá gbogbo àgbàlá ayé gbọ́ èwo ní ewu ṣé fẹ̀ àwọn ará rọ́pì mọ́sá wàhálà olúwa mọ́sá àti àárẹ̀ báyìí pé anábì Ibrahim alayhi salatu wa salam ó sọ àsọ́ọ́lẹ̀ fáwọn ọmọ ẹ̀ lẹ́wọ́n lọ sí sọ fún wa àkótó شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك ذلك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون Suratul Baqarah sura ẹlẹ́ẹ̀kejì àyà kẹtàlé ní àgbèjì ọlọ́run ní àkóńtò ṣùgbọ́dá sẹ́yìn ẹ̀ńlẹ̀ ní ìdáhàbọ̀ ya kúrú balẹ̀ mọ́ọ̀tù nígbà tí ikú dé bá ànábì Yáàkù ànábì Yáàkù yìí ó ní ọmọ ànábì Ishaq Quran two aya one hundred and thirty-three sura two aya one thirty-three ọlọ́run ṣe àtàwọn ànábì Yáàkù ọmọ ànábì Ishaq ní àbí Ishaq jẹ́ ọmọ ànábì Ibrahim ọ̀rọ̀ tí àwọn olùdán sọ wípé amẹ́ńdá lè rọ́pì àmì mi rọ́pì musa wà àrùn ìlú mi lọ bí ayà yìí àwọn gba ọlọ́run olúwa gbogbo àgbáńlá ayé gbọ́ olúwa ti musa àti àrùn láti ṣe àdáyanrí rẹ̀ kúrò níbi olúwa irọ́ èyí ti fi àrùn jẹ ọlọ́wà sọ mí láti àyàwó àgbàtútù wọ́n wá sọ mí hàn Ibrahim ووصى بها إبراهيم بنيه ويعقوب ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه tí yóò ṣẹ́rí kúrò níbi ojú ọ̀nà níbi ìbẹ̀rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ẹnìkan ò ní ṣẹ́rí múrí tàbí péjú sílẹ̀ ẹ̀sìn ànábì ìbọ̀yìn abraham and safi and south afẹ́kọ́ bá bọ ẹ̀mí ààrẹ gbogbo èèyàn ní òwò ní ojú ọ̀nà níbi ìbọ̀yìn. Wàlàkọ̀dì sọ̀tà ìnáhùn fi kúrú yá. Torí bá a ti ṣàálẹ́ ṣà, àyàn nílé ayé wà iná. wà iná mú fi àfihàn tí lámìnà sọ́ọ̀lì tó bá di ọjọ́ ọ̀gbìn lámìnà sọ́ọ̀lì àwọn ẹni ni wà ojú ọ̀nà rẹ̀ yẹn kò ní islam kí wàá lójú ọ̀nà yẹn lọ wá sọ pé kò ní. ìkọ́lẹ̀ ẹ̀wọ̀n gbòòrò ẹ̀sìn. nígbà tí olúwa rẹ̀ olúwa Ibrahim adéta ẹ̀tọ́dá ó sọ fún pé asmi dàáfà kí ni tí wọ́n dàáfà ju ara rẹ̀ sílẹ̀ gbà fọ́lọ́. قال قال أسلمت لرب العالمين قال أسلمت لرب العالمين قل مبافع فهو مبافعين ojú ọjọ́ sẹ̀sílẹ̀ ojú àmì ẹ̀fẹ́ ọ̀gbà ara láyé ìpínlẹ̀ Islam ni tó gbé àmì Islam afáàyọ nínú ọ̀rọ̀ ìṣe kan Problemen hatten es dafür, Aslama, von Fulasi al-Mazihi. Steht hier? Aslama, auf einer. Ìtumọ̀ rẹ̀ ni pé ó bá fà is submitted, submitted. Ìbẹ̀rẹ̀ Aslama useful Islam to did jíjuwọ́jú sẹ̀sílẹ̀ ìdí sáà jùlọ ní ìṣe peace. Kòròkòtì submission jíjú wọn jù sẹ́lẹ̀ jíjú ra ilé rẹ̀ fọlọ́ ibẹ̀ ní islam tó aslam ìlànà ọ̀hún sọ fún ìlọ ìpínlẹ̀ asílẹ̀ jura rẹ̀ aslam tó jura rẹ̀ ẹ̀rí ìpínlẹ̀ àwọn olórí ní musantin if àwọn ọ̀dọ̀ lọ àmọ̀ wà á ti kú náà ìlú ìlú náà yìí. Muslim in arada Allah amra أترد ما أريد لمن يريد أصلي ojú ra mi rẹ̀ kó gbà fọ́lọ́ nígbà tọ́lọ́ ti gbé pé tó fẹ́ ṣe lè fa àtúnkù máa ń lè èyí tẹ́lẹ̀ nígbà lérò gbogbo jùlẹ̀ nìkan yìí lè tọ́lọ́ bá fẹ́ bí mo sùn sùn ti rí nìyẹn níbi sàyọ̀ ọlọ́wà ni wàá sọ bí hàn. ووصى بها إبراهيم بنيه ṣíwájú sẹ́lẹ̀ fọ́nà yìí ó ní àṣẹ tí ìrọ̀ nípa àwọn ọmọ ẹ̀ wá sọ àsọtẹ́lẹ̀ tó sọ fún ẹni ẹ̀ ووصى بها إبراهيم بنيه ويعقوب بني يعقوب òun náà tún ṣàsọtẹ́lẹ̀ káwọn ọmọ kí ló wí. Ya baniyya inna Allaha istafa lakumud-din. ó lé ẹ̀yin ọmọ mi inna Allaha istafa lakumud-din náà dájúdájú ọlọ́run bá ti ṣá ẹ̀sìn náà lẹ́ṣà fún yín ó ti yan ẹ̀sìn fún yín èèyàn gbọ́dọ̀ fi ọkùn orí rẹ̀ gbé ẹ̀sìn kankan lẹ̀ pẹ̀lú fẹ́ràn sí ọlọ́run ló sọ pé tó ṣe yìí sọ pé ìtọ́ ìjọsìn ìbáradà ismu jami'un li kulli ma yuhibbu Allahu wa yarda tamani worship ìjọsìn ìbáradà orúkọ àpapọ̀ kan ní fún gbogbo ohun tọ́lọ̀ wọn bá nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí mínàlì ìtìkọ́ lọ́dà nínú àdìsọ́kàn wàlẹ̀ àtiwá àti bá àwọn sọ lẹ́nu wàlẹ̀ àfáà àti bá ń fọ́ nígbà aláṣẹ gbogbo tá a bá ti ń ṣe tá a gbàgbọ́ tá a sọ lọ́rọ̀ tá a ṣe níṣẹ́ tọ́tọ̀ ń nífẹ̀ẹ́ sí tó sì gbọ́nú sí yóò máa jẹ́ ìjọsìn. olùkọ́jú wa ètò àwọn fi àwọn sọ àtẹ́tà ara ṣe yóò máa di ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú májẹ̀mú pé ọkùnrin wa gbà fọlọ́ àti sí ìmọ̀ ìyẹn lọ́sọ̀tún kò hàn fún wa pé wàhálà ámànà áàlùlè kìtà ọ̀tá ní ṣẹ́yìn ọ̀la. àwọn tó ẹ ní àwọn áàlùlè kìtà pẹ̀lú àtẹnusọ nínú ìgbàgbọ́ bẹ́yìn mùsùlùmí níbi bàkánà ṣẹ́yìn ọ̀la kò bá dára fún wọn. torí pé àwọn náà ń ṣe iṣẹ́ ìjọsìn afẹnuṣe àtàfaraṣe ṣùgbọ́n méjèèjì ò jẹ́ kó pàtọ́tọ̀ ọlọ́run lọ́dọ̀ àná nítorí pé nítorí pé ìgbàgbọ́ wọn kì í ṣe ọlọ́run yọ́nú sí kìí ṣe àwọn ọlọ́run nífẹ̀ẹ́ sí ẹgbẹ́ ọlọ́run ṣe sọ pé ìwọ́n àmì àsọ́ọ̀ ní à falẹ̀ wà púpà mọ̀ nínú tó jẹ́ ọlọ́run ní ẹni tó bá ṣiṣẹ́ dáadáa wà púpà mọ̀ nínú lẹ́ni tó jẹ́ kúmẹ̀ ní hálù ẹni tó ń ṣiṣẹ́ ìgbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ kúmẹ̀ ní ìmọ̀ ẹ̀rọ bí máa ń ṣe jù lónìí ìmọ̀n àmì àsọ̀rọ̀ àmì má ṣiṣẹ́ dáadáa wà wú àwọn mímí ìwọ gbọ́ngàn lórí bàbá òdodo torí náà ló wà lẹ́sì sọkúsọ ní sọ yìí. wọ́n ń bẹ̀ yẹn ó ń sọ fún wa pé ẹni tó ṣiṣẹ́ dáadáa tó sì jẹ́ múùnì ní ìgbàgbọ́ ni má jẹ́ nínú bàbá iṣẹ́ wa. máa yọ fáìlì lọ́kùn bí àbá àbíkún ìṣàkárùtù wà ámàntún ọlọ́run kò ní fi àjẹ ilẹ̀ bá ti ń dúpẹ́ lẹ́ẹ̀sì tó nígbàgbọ́ òdodo ṣùgbọ́n tí bàbá yẹn wá ti síbẹ̀ ìjọsìn abẹ́núṣe àbáraṣe ọlọ́run kò ní gbà. ìyá náà ni ọlọ́run á sọ fún wa ní ilé yáàkù ó sọ fún àwọn ọmọ rẹ̀ pé nínú ọgbọ́n àsìkọ́fà látìmọ̀ dìínà ọlọ́run bá ti ṣa ẹ̀sìn kan lẹ́ṣà fún ẹ̀sìn náà ó ṣa lẹ́ṣà fọ́lá. fẹ́lá dàmú dùn náà ìlà wà á ń mùsùlùmí ẹ gbọ́dọ̀ kú àyàfi kẹ̀kẹ́ mùsùlùmí àdáyáyí àlékún ìgbàwá dáhùn àkọ́bàlẹ̀ Islam ìtumọ̀ rẹ̀ pé ẹ dúró nínú Islam ẹ má fi ilẹ̀ nígbà kọ̀ọ̀kan tọ́lọ́ lè jẹ́ pàtó sọ pé ó fẹ́ ní ẹsẹ̀ díẹ̀ lẹ́gbẹ́ lómi ti ń sọ pé ara wọn ò yá òun fẹ́ lọ́kọ́ ju ara wọn tó ń bá táwọn bá ti yá òun padà máa kí òun ó lè dá sí òkú ẹ̀ tó ní àìsàn ní ìwà tó dá àìsàn kú yóò kọ fún yẹn lára yóò máa ṣàárẹ̀ ló ń dájú àsìkò tí a bá ń ṣàárẹ̀ yẹn gbọ́dọ̀ súnmọ́ lọ́run ju àti òtí ṣàárẹ̀ kan lọ torí kò lè yá ìsàn tó lè ẹrù bí àlejò wa Muhammed sọ̀rọ̀ bá mi sáà ní tó ní tí ẹ bá lọ ọ̀dọ̀ aláàárẹ̀ kan tí ẹ bá ka àbáwí lọ́dọ̀ rẹ̀ pé asálùfáà àbí rọ́bà lè àṣì àbí mi àyà ṣíà tẹ́ ẹ bá kà ní ẹ̀mẹ́jì lọ́dọ̀ rẹ̀ ó lọ lọ́wọ́ kó fi bá àlàáfíà àyà àbí láì bá sì àsìkò ẹ̀ tó tó lè dá ẹ̀rọ ẹ̀ nìkan báyìí ẹ gbọ́dọ̀ kú àbí ẹgbẹ́ mú mi ní láti fi bá wọn sọ̀rọ̀ ìṣèlú ni wọ́n ṣùgbọ́n tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà yọ sí fún ẹ̀ka kọ̀ọ̀kan náà àtúntò أم كنتم شهداء إذ حضر يعقوب الموت ọlọ́run sẹ́yìn àmẹ́lẹ́ sẹ́ńtẹ́ńtẹ́ bí ṣoṣojú yìí nígbà tí yáàkú ti kúlé wá bá lásìkò rẹ̀ tó ìkọlà. ìkọlà ìbàdí máa dá ìkòdúnà mi bá dé. nígbà lásìkò rẹ̀ fẹ́ tó ìbàdí rẹ̀ wọlé ó ti fẹ́ wọlé tán ìkọ́nà ìbàdí ti ń sọ fáwọn ọmọ rẹ̀ máa ta àdúgbò nà mí báyìí. kí lè máa ṣe tí bá síbẹ̀ tí bá ti lọ. alẹ́ máa ṣe kí lè máa ṣe. Kọ́lù nàbùdù ìlàhà. Wọ́n ní nàbùdù ìlàhà. Àkọ́kọ́ ìsìnkú. Àwọn òfin wà rẹ̀. وإله آبائك إبراهيم àti olúwa bàbá rẹ̀ tí í ṣe Ibrahim وإسماعيل وإسحاق olúwa àbá àwọn bàbá èṣe bàbá ẹ̀yọ̀kan èṣe àbá kàkọ́ àbá àwọn bàbá rẹ̀ àbá ìkà àwọn bàbá rẹ̀ torí wẹ́lẹ̀ tẹ́wọ̀n náà fi lè yí láhà àrà yìí orúkọ olúwa àwọn bàbá ńlá rẹ̀ Ibrahim wà Ismail àti Ismail wà Ishaq àti Ishaq olúwa bímọ yẹn sí bàbá ọ̀nà sí ìlà ìlà àwọn àhídà olúwa ọ̀kan ṣoṣo náà ní wàdà àmúláwò mùsùlùmù àwa ò làwù mùsùlùmù ọ̀làjúlọ́jù sẹ́lẹ̀ fẹ́ẹ́ aslam ó juwọ́ ju sẹ́lẹ̀ mùsùlùmù ẹni tó juwọ́ ju sẹ́sílẹ̀ ẹ̀wọ̀ islam ìjura ẹni ilẹ̀ fọlọ́n orúkọ ẹ̀sìn wa nù aslam ó jura ẹlẹ̀ fọlọ́n mùsùlùmù ẹni tó jura ẹlẹ̀ fọlọ́n yẹn la ṣe fẹ́ràn pípẹ́ àwa islam ara àwa mùsùlùmí ẹ̀sìn wa islam ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀wọ̀n ṣe àwa islam kì í ṣe àwa islam àwa mùsùlùmí láìlú ìsìnà wà ní iná islam tó kú tí wọ́n ti. kí ni mo fẹ́ bàyọ̀ bí ẹni bí àwọn ọmọ yáàkú wọ́n máa ń ṣe àfitì ọlọ́run sọ́dọ̀ àwọn bàbá yìí ọlọ́run Ibrahim ọlọ́run Isahak ọlọ́run yáàkú tó tiẹ̀ ọlọ́run Ismail wọ́n dábọ̀ ẹ̀ náà ó ní àwọn òbí náà fi sọ pé àgbà fún tani olúwa gbogbo àgbáláyé olúwa ti tani ti musa àti ti harun kìí ṣe olúwa ti ní ní Egypt kìí ṣe àbúlé àwòrán speed ní àwọn ìta wọn òòtà kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lè ní àbúlé àbúlé àwòrán bàbá ẹ̀rù ònàpè ní speech ní english nígbà àwọn òṣà egypt wọn kí kìnnà kàbá ìtẹ́lẹ̀ àwọn tó bí ẹni máa ń gbà pé sí ìdáná. òmìnira máa ń gbà bàbá ẹ̀rù nínú àwọn òṣà wọn. ṣùgbọ́n kìnnà àwọn ọ̀dọ́ ọ̀dọ́ pé rẹ̀ lọ́lọ́ bàkọ́ àmìràn gbogbo mìíràn ìlú wa wọ́n ní kìí ṣe fi ọ̀rùn tó pè mí lọ sí di ààyè yìí ẹ̀sìn àgbà torí náà lónìí torí náà lónìí báwa náà máa ń sọ̀rọ̀ tàbá sọ ipé whole lot of mercy lot of about mercy and jacob àṣìwí ó ọlọ́run ibrahim ọlọ́run ismail ọlọ́run isaac àṣìwí ṣùgbọ́n àkíyèsí kékeré ẹ̀rí tí àwọn nasara tàjọ ń mẹ́ta nígboro yìí tàjọ ń gbẹ̀yìn àwọn a máa ṣàfihàn ọlọ́run sí ọlọ́run àwọn olórí wọn kálukú yóò máa dá ọlọ́run lórí ìjọ tiẹ̀. Wọ́n èyí wá ṣàfihàn àwọn ọlọ́run yìí sọ́tọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run gangan tó rán. Wọ́n ní sọ́tọ̀ ọlọ́run yẹn Ibrahim, wọ́n ní sọ́tọ̀ ọlọ́run Isaac, wọ́n ní sọ́tọ̀ ọlọ́run Musa, wọ́n wà dá kan olórí ìjọ tiwọn. Ṣé fẹ́ ṣàtàlù ló sọ? wọ́n ń lò agbára kan ni wọ́n ń lò tí wọ́n ti wá pẹ ọlọ́run wọn yẹn àjẹmí yóò lọ rùn wọn lọ́wọ́ ṣe nǹkan tí wọ́n wá yìí. mo kú díẹ̀ ṣùgbọ́n àwọn Ibrahim Isaac ẹ̀rí wà wípé ọlọ́run ọkàn ṣoṣo ló ránṣẹ́ sáwọn torí pé wọ́n ní ìwé àwọn eléyìí ò ní ìwé báyìí ká bá bọ̀ kẹ̀kọ́ ní ìsìn àwọn mùsùlùmí lórí ọlọ́run ọkùnrin sí wa á ní kó bẹ̀ lọ́sọ̀rọ̀ tó máa lọ ọlọ́run lè rán sí wọn. ṣọ́gbà ní òun fẹ́ sàlàyé ọ̀rọ̀ ọlọ́run hàn. bàbá bẹ̀rẹ̀ sí ṣe àgbọ̀kùnrin àti àgbọ̀sùnù. a ní lọ sí Adékúnlé Adams University of Kudo ẹ̀ka abẹ́ of philosophy. gbogbo àwọn tó kó kalẹ̀ ẹ̀rọ fi ṣe tìsí síbẹ̀ tó gbà phd lórí ẹ̀. ṣùgbọ́n nọ́ọ̀sì sọ́kùsọ̀ yìí bẹ́ẹ̀ bí máa ń pé èèyàn yóò lọ́wọ́ ọ̀rọ̀ sí yàn nígbà máa ń sọ sí àìkú sọ fún òun lára aláṣìírí ẹni kò lè fọ́ sọ́yà tó túmọ̀ rẹ̀ rí àbáwọn òjíṣẹ́ ọlọ́run kankan tí a ti kọjá lọ. torí pé abúlé náà bá sí orí wa wípé rúkìá tó ń bíyà alábàwọn ànábì ọlọ́run bá lá wá yán ọlọ́run ránṣẹ́ sí wọn ni gẹ́gẹ́ bí etí Ibrahim ńlá torí pé òun ju ọmọ ẹ̀ lẹ́yìn tó sọ pé yá kò lẹ́yà ìní àwọ̀ fìdímọ̀ náà ni a ń ní àtàkùnkà fáwọn òmìnira tààrọ̀ ilé ọmọ mi mo rí lójú rẹ mo lálà mo sùn mo rí pé mo sọ̀tẹ́ sí ọlọ́run lè rí jù kí orí sọ́rọ̀ yìí ní pé ọmọ rẹ̀ Ismail náà dáná pé ọlọ́run ẹgbẹ́ ìsìnkú oníyà abàtì if I máa tún máa sàtàjì ní iṣẹ́ ọmọ mi sọ̀rọ̀ ó ní ìrẹ́ bàbá mi if I ṣe máa tún máa bí wọ́n láṣẹ aláyẹ òun ti bá yẹn pàrọ̀ fún aláṣẹ lórí àṣẹ ló pè ṣe ti ta pọ́ láṣẹ tọ́nà pọ́ láṣẹ sọ́kò pẹ́ bá tún máa láyé ó ti kà lẹ́bi ọlọ́run ní bàbá o nítorí mà láyé àṣẹ ọlọ́run mi sàtẹ́kì dúní ìyá ọlọ́run mi náà sọ pé ó bá mi ó ṣalábàápàdé mi ó rí mi ní ẹni tó fà á rẹ̀ ìpínlẹ̀ àpáta ọ̀rẹ́ bá bọ̀ lọ́rùn òun sì ní sábà tó tó di lọ́nà bàbá àkàní sọ fún mi pé kò sófin ọlọ́run ò ní kí o ṣe ló sì torí pé tí ẹ ní mọ́tàkàwà kọ́ àwọn ẹ̀kọ́ ọlọ́run ká kọ́ lágbára òfin tó wù ní máa ṣe ẹwù láyé anábì ní ọ̀sá nínú sọ́wọ́ tó bá ọ̀rọ̀ ó lọ sọ̀rọ̀ báwọn tó fún àwọn tó ṣẹbọ àwọn tí wọ́n fọ wèrè ògèdè pé màálù oníkẹ́ para wọn kí wọ́n pa wọn láì lọ́wọ́ ti gbajúmọ̀ àwọn. wàá kọ́ la mọ́sà ní kọ́ mi ìyá kọ́ mi iná kò kọ́ láǹtùmọ̀ àtúnṣàfọ̀ mi ti kọ́ ti kú wọ̀nyí jìlá. وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم ومن أتشعر سيسان يا رعيم ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ kéde pé màálù ló sàáyé náà pẹ̀lú nǹkan ni wọ́n fi hàn èé sórí èé sápá odidi àwòrán màálù ni èrè odidi màálù wọ́n fi hàn ẹ̀rọ ọ̀pọ̀lọ́mọ̀ fàtúbù ìlàbàárí ikọ̀ ẹ̀rù olúwàdà lọ sọ́dọ̀ bá rí ìkó àtẹ́dà yìí ẹlẹ́dà yìí ẹ̀yà wà wọ́n tó sọ ìrònúkọ̀ àlàyé kọ́lọ̀ tó wà gbà kí wọ́n sọ. fàkùtù ààrùn fún sáà. ẹ̀pà wa yìí. ذلكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم ذلكم خير لكم عند بارئكم برايم gangan ló lóore fún yín lọ́dọ̀ ẹlẹ́dàá yín. fa látara pé para yín mi tábà lè kó ìgbà náà yóò tó wá gbàtúgbà yín. sàgbẹ́nìsì kóòsù ní ìgbà tó ti lọ mọ́tà tó ti dé ó kírun ló wá lọ gbé egun ábẹ̀lẹ̀ tó túbá yóò wẹ̀ àbí lórí mùsùlùmí nígbà náà tó gbé irun mú wọn pa ọ ni tó wá ti kú ọlọ́run ìgbà tó bá ẹwù ẹ̀fín ìgbà yẹn ẹwù ọlọ́run aṣọ ń sìn. sọ́mi lára wọn lè gbé wá ìfi tó bá wọ náà ni máa gbé wá. ìgbà náà gómìnà bá ti ní oṣù ẹ̀jẹ̀ aládà kìí ṣe bá lè súnmọ́ nìkan gbọ́dọ̀ fọ́ọ̀kù bẹ́ẹ̀ yẹn bá fọ́ọ̀kù òun náà dá ìdí gbogbo aṣọ tí wọ́n lò dá ìdí ìbùsùn tí wọ́n sùn sí dá ìdí nígbà tó láyé àwọn ẹ̀sẹ̀ ló wà ní ọ̀sán tó nira a ní ìsúnmọ́ ìtumọ̀ tá a bá fọ́ọ̀kù kìí ṣe òfun ara kìí ṣe tó bá ṣe ń jẹ fún wa láti jẹ́ tí nọ́mbà náà kò ní fọ́ọ̀kù ń jẹ wa ọ̀rọ̀ tá a bá bọ̀ òun náà ni ọ̀rọ̀ àwọn òpìdá fìràwọ̀n tí wọ́n sọ wípé ìlà ọ̀pìn mọ́sá àrùn ló pèmí lọ́gbọ̀gbọ̀ ìyá rẹ̀. torí àwọn máa ń ṣe àwọn tòde òní nínú àwọn àdìsára wọ́n á máa pe àwọn olórí wọn yẹn wọ́n wọ́n ṣe àfitì ọlọ́run sọ́dọ̀ wọn wọn ò ní ṣe àfihàn sọ́dọ̀ àwọn òṣìṣẹ́ tó níwèé báwa mùsùlùmí kò ṣe tó burú bàbá níyà ọba ìbẹ̀rọ̀ yìí náà. Ya Ismaila, يا رب إسماعيل يا رب يعقوب ورب يا رب محمد صلى الله عليه وسلم لا طيب olúwa ẹni báyìí olúwa ẹni báyìí tó ikú olókùn ìwé tó máa ń ṣe. tó ẹni tó wá ríran nínú mùsùlùmí tó wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ àdìgbò ṣùgbọ́n tó ẹkú lọ́la ni

àlá àwọn ẹni rẹ̀ ìpín kan ní nínú ogójì ìpín tí ìjà àbẹ̀bí ọlọ́run pín sí nínú ẹ̀rọ wa mi ní ìpín kan ní nínú ọgọ́ta ìpín tí ìjà àbẹ̀bí ti tọ́ sí àwọn àbá wa ṣàlàyé méjèèjì ìpè ogójì ni àwọn tí wọ́n jẹ́ àwọn tó súnmọ́ lọ́gbà tọ́gbà bàbá ní mùsùlùmí nọ́mbà tù pé yóò rí bẹ́ẹ̀ probability ẹ̀ ṣùgbọ́n àwọn òjíṣẹ́ ọlọ́run ibà ń bá ti tú sí ló jẹ́ torí bọ́lá fún ara rẹ̀ ní oṣù kìíní ní oṣù ọ̀fun rẹ̀ fún wa ẹwà anábì sọ̀rọ̀ láàrin ìṣẹ́lá ní ọ̀ṣọ́rọ̀ tó fati lábàárí sọ́jà pẹ̀lú ọ̀pọ̀ ṣùgbọ́n لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا. nílùú Màdínà bẹ́ẹ̀ òun I believe you know, Sierra can confirm she should be remember. Is that not correct? Olùfà náà ní ìfẹ́ wọn ṣe fúnfúnrọ́. Ṣùgbọ́n àwọn ò sọ déètì ìgbà wo yóò wọ mọ́tà. Ọlọ́run ò sì sọ fún ọlọ́run láti yóò wọ̀ mí. Ànábì fi wá fẹ́ lọ ṣe fúnfúnrọ́. Sọtí bàbá mi fi wá fẹ́ ṣe fúnfúnrọ́. Àwọn ará mọ́tà ní lá òun lè wọlé. Wọ́n ará òfin náà kó lọ sàlẹ̀ ẹgbẹ́ a ò bá ti dà wá o àwa wá sí náà ni níjọ rẹ náà kò sí ìlú àwọn ẹlẹ́gbọ́n àti mùsùlùmí ò lè ṣọ̀rẹ́. ìròyìn wa kàn pé wọ́n ti pa Usman náà nítorí lẹ́yà àrùn wa ni àwọn mùsùlùmí wa ṣe àdéhùn pẹ̀lú àwọn ìjọ náà. àmọ́ bẹ́ẹ̀ ti kan ẹ̀ jẹ́ Usman títí tí gbogbo àwọn fi kú àwọn òní kú àwọn òní yẹ ó ní bàbá àbábẹ̀ ẹ̀sẹ̀ jẹ ọ̀rọ̀ yìí bá tó dé pé mo mọ̀ pa ọ̀sán náà ni o ṣùgbọ́n àwọn nínú gbogbo àwọn tó sì jẹ́jẹ́ ìjọ náà gbogbo wọn àjẹ́ náà ni ẹ̀ẹ́dọ́ wà àjẹ́ náà lọ́fẹ̀ẹ́ láì ká ṣùgbọ́n torí ìgbàgbọ́ òdodo tí wọ́n ní ẹlẹ́ni tó kù ní lọ́nà tó sá kò sí láàrin wọn kò sí láàrin wọn kó dàbí ìlú kò dáná wọn là ń wọlé lọ́fẹ̀ẹ́ wọ́n sì jùlọ aládá ọ̀fẹ́ gbogbo àwọn tẹ́jọ́ òkèèrè àwọn ti mọ̀ ní olóbi sóyún ẹbí àtẹ́tẹ́ títọ́ ìdẹ́bí àwọn islamic study adéhùn tí wọ́n ṣe lọ́rọ̀ kan ṣá àdáni padà sílé ṣùgbọ́n bí wọ́n padà ṣẹlẹ̀ ní fatihu mọ́ńkà àdáni wà wọ mọ́ńkà kankan àbí tí ò sẹ́ni tó dára àwọn ṣẹ́ni tó ń ti ń jọ̀ wọ́n ní wọlé ó padà wọ̀ bẹ́ẹ̀ kódà gbogbo àwọn yòókù tí wọ́n sá kíjokíjo gbogbo àwọn tí òṣìṣẹ́ àwọn sá kiri wọ́n padà kó wọn síwájú ànábì ànábì wa sọ pé à ń tuntun àpọ̀ wọ́n kàn bírífẹ̀ bírífẹ̀ tó gbé yẹn kẹ̀kẹ́ kọ́lá sọ à ń tuntun àpọ̀ àtúnyí rẹ̀ àyí rẹ̀ máa lọ. bàbá nǹkan ló ń jí dùn tíra tún lè dé lárúbáwá láwọn kátólíìkì kọ ẹ bá kó òkú lórí bí wọ́n ṣe ti àwọn tòlákọ̀ ọmọ ẹ̀wọ́n tí ó sí àwọn tí wọ́n jẹ nípa di mùsùlùmí ẹ̀sìn ojú wọn ẹgbẹ́ wọn tòlákì ká túyàn lẹ̀ tòlákọ̀ kọ́ọ̀lìkì tòlákọ̀ àtúnyí sí ilẹ̀ àdá ìgbà àdébí sọ́tò wọn bá wa tún ní dictionary tí wọn fi kọ́ ẹ̀sìn fi ẹ̀sìn problem àwọn mr sherigbó nìyẹn nínú lecture tí wọ́n ṣe fún Sunday níbi tó kọ́lẹ̀jì táàfà tó wá láti ìgbà ọ̀ṣunṣe ẹgbẹ́ sọ̀rọ̀ àwọn mr sherigbó ìrẹ́ntálìsì wọ́n bá wa fi àwọn fáírọ́ọ̀sì kọ̀ọ̀kan sínú àwọn sọ́ftíwẹ̀ àtàn fún wa táwa ti dáńlódù sọ́ftíwẹ̀ àwọn fáírọ́ọ̀sì ló tẹ̀lé pẹ̀. àwọn fáírọ́ọ̀sì sì ń jẹ́ pẹ́kìrì wọn yóò lọ àtàkì nítorí máa àtàkì good sector wa ní ìlú àtàkì ẹ̀rọ tó bá ń pa kọ̀ǹpútà ní tí mo ti lè rí kọ̀ǹpútà wọn kò ní ṣiṣẹ́ rárá tàbí tó bá àtàkì crash yẹn àwọn òyìnbó ó mustachirikun tí wọ́n wá kọ́ Islam torí pé wọ́n fẹ́ gbógun ti Islam wọ́n wá kọ́ wọ́n àwọn ọmọ wa ní Islamic study ṣùgbọ́n wọ́n rọra fi kọ́ ìsì ìwọ sí ìwọ kékeré náà wá jẹun yóò tọ̀ orí káàdà ìyẹn lọ yóò bá gbogbo yòókù jẹ ẹ sábà máa rí bí àwọn tó ṣe Islamic studies láwọn yunifásitì sálẹ̀ ìlú ní south west tọ́nà ń dẹ́gbẹ̀rẹ̀ sábà ń ṣèṣì dáadáa bí àwọn bá ń ṣe ìbí ìwé ẹni ní tí òun mu sìgá máa mu tí òní kírun ṣùgbọ́n ní ọmọ kọ́ status giving class. torí pépà tó ń ṣe kọ́ọ̀sì yẹn ó ti jẹ ìwọ ọmọ kọ́ọ̀sì. wọ́n ti trivialize ẹ̀sìn ìyẹn pé wọ́n ti jẹ́ kó mú ẹ̀sìn yẹn ní fífú yẹn wọ́n wá sọ ẹ̀sìn yẹn bí bíbá káwọn náà lọ ṣe philosophy tá a lọ rí ní máàsì gbogbo mathematics tí mo ṣe ń ṣe differential equation partial differential equations chemical equations fluid motion fluid dynamics geophysical fluid dynamics calculus of variation àwọn kíni wọn náà tí mo wọ ní ìsìn gbogbo ẹni science all the theories ẹ̀ come down. so wọ́n sọ ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà àwọn ẹ̀ṣẹ̀ sáà ló kọ̀ wá wò ní pé ìwé kẹwàá sẹ̀tìfíkẹ́tì ẹ̀ẹ́dẹ́gbẹ̀ṣẹ̀ sì ni yóò mọ̀ wípé kò yẹ yé ni bẹ́ẹ̀ ọ̀sìn kò ń ṣe yẹ kí ló fà á torí ní àwọn tó pọ̀ àwọn ọ̀tá Islam ló kọ́ wọn wọ́n ti wá fi ọ̀yẹ́ sí yóò wá lo àwọn technology méjì fún yín extremism àṣejù níbi ẹ̀sìn àkọ́kọ́ tí ó lò pé lò ẹlẹ́ẹ̀kejì yóò lo tẹ́pẹ̀ ní ìsọ́fíláǹtì wájọ́ lò ní ìkáwádà ẹ̀sìn ọ̀dọ́ yóò lò fún yín bẹ́ẹ̀ tó bá mú ní ìmọ̀ níbi tí ó do ti rú nígbọ́dọ̀ tí wọ́n kan dákọ́ lọ kọ́ ìwé yẹn lọ́dọ̀ àwọn tó jẹ́ mùsùlùmí tí wọ́n ṣe ń jẹ́ ṣẹ̀ṣẹ̀ fún ẹ̀rí pé yóò ka ẹ̀sìn fún. muslim nìkan pòfẹ́sọ̀ tó ń kọ́ ní crpa pòfẹ́sọ̀ yẹn mùsùlùmí ni àkílẹ̀ tó kí ló fẹ́ kọ́ ní crpa tó ẹ̀yìn ó pè jésù lọ́wọ́ láyé orí òkú rẹ̀ pé ìjọba ọlọ́dún lọ́wọ́ this last year been told that is a uh, problem ló dẹ̀ fi fẹ́. bẹ́ẹ̀ náà àwọn ọ̀sẹ̀ máa dọ̀ one class pẹ́pẹ́pẹ́pẹ́ no nobody taught many words because of of poverty and due to harsh economic conditions to make lóògùn tí lẹ́yìn ìwé next of sin jẹ́ kó ìbàdẹ́ bẹ́ẹ̀ bí bá ti fi da obìnrin lóko ló jẹjẹ ọrọ̀ ajé wọn lọ rẹ̀ tí wọ́n á lọ kó nǹkan yẹn láti fi àwọn ẹni pa àwọn èèyàn láàbí ló kọ́ra ju kékeré bá yẹn ní wà kọ́kọ́ fún un. Súlẹ̀tì ọdún tí ó wá wà lẹ́nu yẹn nìyẹn. Ẹ̀yìn wẹ́n bẹ́ẹ̀ gbé láti lè alóbi lọ́jà. Ó ti jù sí kí ni ẹni ó wà lẹ́nu yẹn. Ó dàbí ìgbà kan ó ti pẹ́ ní late seventies ní NTV Bank. Wọ́n á ṣe news features ó wá sọ sí ọkàn máa mú kọ́pì ìdánwò kan máa discuss ẹ̀ láti ṣẹ́jú kọ́ wá mú ẹlẹ́ àpẹẹrẹ àpọ̀ bá ti gbà mí ó ti pọ̀ náà sí kọ́ wá ní kí ní origin lọ sí ìfàmẹ́tọ̀ arabic and islamic study ní ui wọ́n á béèrè lọ́wọ́ lecturer ẹ̀kọ́ ó ní náà ìṣe fashion culture stop at lẹ́sẹ̀kẹsẹ̀ ọkùnrin sì kó ìra ẹ̀ hàn wọ́n ní nàìjíríà onírúurú àṣà àwọn fashion àmì ìgbésàrà islam ṣàpẹ́ ó ṣe sọ́hun náà ló ti bá wọn ṣúdẹ́ǹtì yóò kórè àìní àríwárí níjọ́ náà ní òwúrọ̀ yìí ní àṣewọ́ àtúnṣe náà àtàrẹ kìkì àtàwọn ìyàwó àná mi ṣe àtàwọn ìyàwó sáré ṣe ṣùgbọ́n gbogbo àwọn tó òun yẹn bá tírèèdì ní dìpátímẹ́ǹtì yẹn wọn ò ní fẹ́ kí àwọn owó lò já tó kí wọ́n ti kọ́ lẹ́nu dókítà lẹ́nu prọ́fù ìgbà yẹn ni ẹ̀ ti di prọ́fù ọ̀hún ọ̀hún orúkọ ìjọba tó ti àwọn nǹkan wọ̀nyẹn ìwọ ní tí wọ́n ti fún wa lọ́pọ̀ ṣàánú wa nítorí náà àdẹ́gbà Muhammad sọ̀rọ̀ àyíwá ìwọ̀sọ̀rọ̀ àyè kó wa padà wọ mọ́kà torí náà láàmú ànábì ọlọ́run ipa wọn bá tún sí òdodo ni mo mú ànábì yẹn wá ní bá ló ní tó ṣe kọ́ọ̀sì yẹn sọ pé ṣèbí bàbá mi kí wọn rẹ̀ wọ́n jó wọlé rárá ọlọ́run sọ ọjọ́ fún un ó kàn sọ pé yóò wọ́n ni tọ́lọ́ bá sọ ọjọ́ fún un yóò rí bẹ́ẹ̀ ẹ̀rì tí Ibrahim ó sọ fọ́ bẹ́ẹ̀ ọmọ ẹ̀ náà ṣe ọlọ́run kàní ọlọ́run sì ti náà ẹ̀rù ti sọ́ọ̀tù rúm nàmá ìlànà létí wílì bá ti rúm. Alif Lam Mim غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد سورة الروم سورة باتي آية alákọ̀ọ́kọ́ gangan alákọ̀ọ́kọ́ gangan nígbà yà lẹ́yìn sọ̀rọ̀ ayé ọ̀sán nínú mọ́ta àwọn róòmù ọwọ́jà àjọba wọn dé ilẹ̀ lárúbáwá síríà Yaman Jordan gbogbo sáàmù yẹn ó dé bẹ́ẹ̀ àwọn paṣíà àwọn ará Iran ẹlẹ́bọ làwọn olóòṣà làwọn iná ni wọ́n ń bọ ṣùgbọ́n àwọn róòmù àwọn ni ìjọ páàdì ìjọ àbúdà tí wọ́n fi ní àbúdà jẹ lábẹ́ Gẹ̀ẹ́sì torí pé Gẹ̀ẹ́sì ìjọ tí wọ́n ọ̀tọ̀ àwọn oníṣẹ́ cfs anglican ṣùgbọ́n àwọn róòmù páàtì làwọn àgbìlà ní wọn kátólíkì ẹ̀sìn yẹn làwọn ń ṣe tó jọ ẹ̀sìn ànábì torí báwọn náà pépè bọ́lọ̀ wọn bá wà àwọn òjíṣẹ́ wà níjọ́ náà ogun wá ṣẹlẹ̀ láàrin ìjọba pàṣíà àti ti róòmù ànábì sì bẹ́ẹ̀ ni wọ́n dà àwọn pàṣíà ló wá ṣẹ́gun jọ náà ọlọ́run máa ń sọ wá náà nípa wúlì bá ti rúùn àti ṣẹ́kun àwọn róòmù inú àwọn arákùnrin kan wá sí pé àwọn ẹlẹ́kọ̀ọ́ ṣàtẹ́lẹ́kọ̀ọ́ làwọn ọlọ́run ti máa nẹ́bí àwọn ẹlẹ́kọ̀ọ́ ti gbàjọba bẹ̀rù lọ́pọ̀ àwọn ìwọ̀n náà tó sọ fọ́ọ̀kù ọlọ́wọ́ àdìgúlì bá ti rọ́gbù láti borí wọn fi ọ́dínàlẹ̀ àrùn nítòsí ilẹ̀ wọ́n kò mì bá lè lọ́lá bí ní ìsàyàgbèrè kò ṣùgbọ́n o lẹ́yìn tá a ti borí wọn yìí àwọn náà padà borí o ọ̀rọ̀ ni fi bídí ìsìnì bídí ìsìnì nínú ọdún díẹ̀ tí ò fọdún mẹ́wàá ìjọ ní fọdún mẹ́wàá sísìn àwọn olóògbé padà borí ìlà ilẹ̀ amúrú ní kọ́bì tọ́lọ̀ àṣẹ ní sàájú wọn ìbá àti lẹ́yìn wàyọ̀ ọ̀nà ibi ìyáfọ́ ìmọ̀mí náà níjọ́ náà àwọn ológun bá bu bí àwọn mùsùlùmí yóò ṣe kéde wọ́n dùn ìlóde àwọn ológun á padà bu bí ní òpin ọdún kẹwàá táwọn ológun padà bu bí ànábì ọlọ́run sọ ọjọ́ náà fún mi àmì less than three years time the romans fifty fifty bá a ṣe fèsì pẹ̀lú ẹ̀rẹ́. ẹ já padà sí ìta tí ń bọ̀ ọ̀rọ̀ tí mo bá lọ bẹ̀ ó ní ọ̀rọ̀ àwọn sáàbọ̀ àwọn òpìdán fìdáhùn tí wọ́n ní ààrùn náà lé ọ̀pìnà ara mi a nígbàgbọ́ àdàágbọ́ olúwa gbogbo àgbáńlá ayé olúwa olúwa Musa àti àrùn èṣèlú àti fẹ̀ àwọn kọ́lá fẹ̀ ọ̀gbìn. قال فرعون آمنتم به قبل أن آذن لكم قل إيش هي آمنتم به ẹgbàágbọ́ ẹgbàmúságbọ́ kọ́bílà and àádánilàkùn ṣáájú kẹ́mi fìlẹ̀ àwọn ò tó yọ̀ǹda fún yín ní ẹgbẹ́ wọn ò gbà yọ̀ǹda lọ́wọ́ òkúkẹ́ tó gbàmúságbọ́. إن هذا ثم تركتموه في المدينة لتخرجوا منها أهلها Fìyàwó ìnà àdá ètè ṣe. Lànà kọ́rọ́ ètè kan ní o. Màkàrùtùmù ẹ̀dá fíìmù àti nínú ìlú. Ìtòkùnrin jù mí ni a. Ẹ dédé dá ètè yìí pípẹ́ ẹgbẹ́ ti lé kúrò nínú ìlú ní ààlà àwọn aráàlú ẹgbẹ́ lé àwọn ọmọ orílẹ̀ kúrò lórí ilẹ̀ káwọn bá ní ìsọ̀rọ̀ ti dájọ́ jì kí wọ́n ṣèjọba ń bẹ́ẹ̀ ọgọ́ta ẹ̀dá nìyẹn. sọ́fà tẹ̀ sọ́fà tẹ̀ pọ̀ wá mọ̀ ojú yóò jà ẹ̀rẹ̀ tábà lórí sọ́ọ̀tù tó wá àyà sẹ́fúntì ó tún fi kún bẹ́ẹ̀ pé ìnáwó làtàbí ìròkòrò lẹ́bi àyìnlá lọ́wọ́ sẹ́ẹ̀ ó ní mú sáyé àgbà nínú iṣẹ́ òkùnkùn ní ọ̀jẹ̀ àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ ẹgbẹ́ pípa ni. alẹ́ ìdìbò ẹni tó ṣe pé àdìlábọ̀ tó mọ̀ sí ìlọ òun ló fi dánwò yìí sórí àwọn àyà sẹ́fúntì sọ́ọ̀tù tọ́ ha ó sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Qala amantum lahu qabla an adana lakum إن هذا لكبيركم الذي علمكم السحر فلأقطعن أيديهم وأرجلكم من خلاف ولأصلبنكم ولأصلبنكم في جموع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى آمين nínú ti sọ́ọ̀tù kọ́ àti sọ́ọ̀tù àárọ̀ onílà àpapọ̀ ti àìmìnà lórí orí ìgbọ́n òfojú wọn rí láwùpọ̀ ti àìmìnà nàìjíríà kù máa gbé àwọn ọwọ́ yín yóò mọ́ lóun ṣe ọwọ́ yín wà àjúlà kù àti àwọn ẹsẹ̀ yín ní nìkìlá nípa ṣípayọ máa gbé nípa ṣípayọ ìtumọ̀ rẹ̀ ni pé tóun bá gbé ọwọ́ ọ̀tún ẹnìkan ló gbé ẹsẹ̀ rẹ̀ lóṣù tó bá gbé ẹsẹ̀ ọwọ́ òsì rẹ̀ wọ́n gbé ẹsẹ̀ rẹ̀ ọ̀tún ní ìlà fún mọ́lá sọ ní fanáàbù àjùmáì lẹ́yìn náà máa wá máa kàn yín bá gbélé ní gbogbo yín mo sọ́ọ̀tì tó wá ó fẹ́ jújù bá ń lọ òbí fún ẹ̀ ó ní làkọ́là ọkọ̀ tí àìpẹ́ ayé bí akọ̀wà àjùlákùn mi kìlá àjọ wà tẹ̀sẹ̀ yín nípa sí ayọ̀ àṣìpá ọ̀sẹ̀ ààrẹ ṣòdíé ó wá ní wà láàkúsọ sí ìbá nẹ́bù òun ó sì lọ yín bá lóore tápẹ̀ lágbélébù àgbélébù yẹn pé ibi kan wà lóore àwọn amúkan ní àgbègbè ìran fi kìlá gèlè òró ni pátíkà ìkú ni ọ̀rìsọ́ńtà àgbé lórí òwúrò ló fi jẹ́ àgbélé ìbú ló dàgbélé ó ní màá wá kàn yín sí ara àgbẹ̀rẹ̀ tí jújú ìrìn náà sáyé kùkùté ìdábìnú nígbà mìíràn wà látàlà múnà ẹwà mọ̀ nígbà náà àyíyúnà àṣàtù àbára wà àríkọ̀ ta ni nínú wa ló burú jùlọ ní fífi àjẹni tàbí tó le jùlọ ní fífi àjẹni wà á bẹ́ bá tí ó sì fẹ́ lọ títí Itu fi dẹ́rù bà wọ́n jọ náà nù ọ̀nà tààrọ̀ fún ọkà tààrọ̀ fún náà. قالوا إنا إلى ربنا منقلبون إنا إلى ربنا منقلبون bísí sáfù yang téèyàn bá ọ̀dọ̀ olúwa alápàdà sí gbogbo ọ̀tá ti kú náà lọ́wọ́ àpàdà sọ́dọ̀ náà ní ti sọ́ọ̀tù tọ́ a bọ́ọ̀lù la ló ń fi ọkà àdàmì ìjà àdàmì ìbàjẹ́ náà wà lẹ́yìn fàtọ́ọ́nà sọ̀rọ̀ twenty ayà seventy two ká. قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا أو بنيني لن نؤثرك على ما جاءنا àánà bọ́lá fún ọ lérí ètò tí dé wá bá wà yìí nínú òdi ọ̀ràn nínú àlàyé òdodo ìyẹn ni wípé a tẹ̀lé ìwọ fìyàwó káwá gbé jù sílẹ̀ èyí tó hàn sí wa lòdodo ẹ lánàá fi ọkà a not provide you a ò ní gbọ́lá fún bá ń tó fi mú náírà ayé àdúnyà wọ́n gbọ́lá fún sẹ̀mí ayé lórí ti kíni lórí tàbí àmà yẹn tó wálé ayé mẹ́yà pé fa olórílá náà fi ọkà a ò ní gbà tiẹ́ o àlà nàìjíríà àná lórí ètò tí wọ́n bá wà nínú ìgbàgbé náà nínú òkòjò àlàyé ọ̀rọ̀ òtùrọ̀ àpọ́nlẹ́bí àtọ̀rọ̀ náà káwá fi sílẹ̀ ẹni tó ṣẹ̀dá wa. فاقض ما أنت قاض fákùnì dáadéjọ́ ma á ń takọ̀ ọ̀dì ìjọba fẹ́ dá. Ṣàlọ́ má sọ fún mi o, ìtorí ọ̀dálẹ́jọ́ máa dá ìnàmà fákùnì àríyá àyàtẹ̀tù

Inna amanna bi rabbina. Àwa ti gba olúwa wa gbọ́ o. Liyaghfir lana khatayana. Ó bá a lè ṣe àforíjì fún wa àwọn ẹ̀ṣẹ̀ wa. وما أكرهتنا عليه من السحر àti èyí tó jẹ wá nípa àkùrọ̀ tánà tó jẹ wá ní páyẹ̀ àlẹ́ nínú síbi nínú kíni nínú lẹ́pẹ̀lá kí náà pè ní gájá ìrìnàmá ní yorùbá pé túláàsì túláàsì wa kò jẹ wá ní páyẹ̀. Wallahu khayrun wa abqa. Ṣáàbọ̀ ló pè wọ́n pé kí wọ́n á kí náà. Wọ́n á bá tún sàtìgbàgbàgbà. Wọ́n ò sì tọ́ bẹ́ẹ̀ láwọn ò Ẹ̀yin náà ní lọ́dọ̀ ṣe fún ọ. Ẹni tó yẹ ìgbà lọ́dọ̀ fojú wọn hàn nígbà tí ló dá sí Musa wọ́n ní ọ̀pọ̀ òfin ìrún wà abẹ́kọ̀ ọlọ́run ọba ló sì dára jùlọ wà abẹ́kọ̀ ṣàkóso sọ pé ẹni ló lè fi àjẹyẹ tí àjọ máa lọ títí wọ́n ní ọlọ́run pa ọlọ́run dára jùlọ abẹ́kọ̀ ọlọ́run nìkan yóò máa wà lọ títí ṣàpẹ́ lánàá nìyẹn tẹ̀síwájú إنه يأتي إنه من يأتي ربه جريما ọlọ́ni ìnáwó màyà àti rọ̀bá mùjìrìmà ẹnikẹ́ni tó bá lọ dé bá olúwa rẹ̀ ní mùjìrìmà lẹ́lẹ́ṣẹ̀ yá àti ìkó wá bá ọgbà olúwa rẹ̀ àwọn ènìyàn sọ̀rọ̀ pẹ̀lẹ́ òun mùjìrìmà lẹ́lẹ́ṣẹ̀ fẹ̀yìn láyà mú tẹ́lẹ̀ ojú fi hà wọ́n náà yà ṣe rà. kò ní kú bẹ́ẹ̀ sì ní sáàyè ìtumọ̀ rẹ̀ ni pé kò ní kú kí àná lọ kò sì ní sẹ̀tì kò ní sájà kò lè jáde ń bẹ̀. wọ́n ń sọ ilé ìfún fìlàmù pé ìwọ́ tẹ ọmọ náà ní ọwọ́ ìjẹ́ ń sọ fún wọn máa àti ọ̀bá kùn òjì mímọ̀ ìdá ẹ̀ṣẹ̀ ìwọ àwa gba aláǹkọ́ kó lè forí ẹ̀ṣẹ̀ tiwa jù wá àti ẹ̀ṣẹ̀ èrè tó jẹ wá ní pádá ní àìdán torí bẹ́ẹ̀ tó bá lọ bá ọlọ́run ní ipò ẹ̀ṣẹ̀ tó jẹ́ lẹ́ṣẹ̀ iná dáadáa mi lọ ẹni kékeré ọlọ́run làwọn abẹ́ wà á yà àti ìwọ̀ mí náà. wọ́n bẹ yíyá ti ọgbà wù mí náà. ẹnikẹ́ni tó bá dé bọ́ ọlọ́run ní onígbàgbọ́ òdodo. ọ̀dà àmì ọ̀sán ní máa ṣiṣẹ́ dáadáa. mo mọ̀ ẹ wọ̀rọ̀ yẹn. ó fi hàn pé nígbà tó ń de iṣẹ́ dáadáa yóò wúlò tí ẹ bá dé onígbàgbọ́ òdodo bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan ṣẹ́gbẹ́ ẹgbẹ́ pọ́nà lẹ́ṣẹ̀ṣẹ̀ ní orí fèrí ní ọ̀sọ̀rọ̀ṣẹ́ ilé tí ẹ̀ pọ̀ ní ọ̀wọ́n kankan ó sọ fún náà àtúnwọ̀ dàrẹ́tì ṣùgbọ́n ẹni tó bá jẹ́ mùmí ní oníbàbò òdodo tó gba lọ́wọ́ ọwọ́ kan ṣoṣo gbọ́ pẹ̀lú ìtumọ̀ tó kó sínú wọ́n ṣẹ̀wá máa wọn iṣẹ́ eré àṣẹ ẹbú rẹ̀ àti àkọ́dá mùsùlùmí àárọ̀ tó lọ àwọn kan tí wọ́n ń bẹ ní agbègbè méjì àlìjẹ́ńdà sí náà àárín ẹ̀mí wọn wà wọn wà jẹ́nà wọn wọ́n náà nítorí pé iṣẹ́ wọn nǹkan ògbé kan ó ṣe déédé dáadáa àtàbí wọn ṣe déédé ṣùgbọ́n mú mi nínú wọn wọlé wọn kọ́wá bẹ láàrin méjèèjì láti kárọ́ lójú lọ tọ́lọ́ ní tí wọ́n bá kojú ẹ̀gbẹ́ òsì wọ́n ra ọ̀rọ̀ lọ́nà wọn ní ọlọ́run àwọ̀ tí wọ́n bá kojú ọ̀tún wọ́n mọ̀ sọ pé ah, àwọn ọ̀dẹ́ àwọn wà jẹ́ náà aṣọ ti tọrọ ọwọ́ padà já sí lọ́la ní oníbi padà já sí àìjẹ́ náà ní padà já sí ṣùgbọ́n àwọn ọmọ wọn lò bẹ́ẹ̀ àwọn ayé àwọn àti wọn lò bẹ́ẹ̀. ó dáwọn kan bẹ́ẹ̀ wọ́n tó padà àìjẹ́ náà ẹ̀rọ kásàlàyé náà gbà náà ẹni tó wọ àìjẹ́ náà kẹ́ ìrìn ìrìn ló ti jáde. bàbá ó sì jáde nínú náà ìwà àìjẹ́ náà bẹ̀rẹ̀ ẹ̀ ọlọ́run ọba ń bẹ lọ́run pé kó jẹ́ kó dún lẹ́nu ọ̀nà àjẹ́ náà bẹ́ẹ̀ wíṣọ aláàbísì ní ọ̀rí àti àgbà náà wọ́n tọ́lọ̀ wá ní iṣẹ́ tí ń bá ti ọ́sẹ̀ náà àjẹ́ náà ló bẹ́ ọ́sẹ̀ náà ọ̀nà ṣọ́ọ̀ṣì ní ìbéèrè ní kí ọ́sẹ̀ àjẹ́ náà àlẹ́bí wá sọ náà àdìsí ẹgbẹ́ ọlọ́run sì ti máa tí tábà fún ọ ní ayé àti ti mẹ́mẹ́ nílọ́po mẹ́wàá so ah, kúrú tó kú tó kú lọ́nà àwọn àrẹ láì ah, pásítàfún mi ṣé tábà fún ọ ní ayé àti ìwọ ti mẹ́mẹ́ ṣètò ọlọ́run ó ti ah, tẹ̀ lọ́rùn ó tẹ̀ lọ́rùn àlẹ́ mi lọ́rùn wa ni ó dà àfọ̀ ní ayé àti owó tí mẹ́mẹ́ ní ìlọ́po mẹ́wàá rẹ̀ ọlọ́run wa rẹ̀ ní àbúrẹ́ yìí wájú ẹ̀ àlẹ́ mi ní ẹ̀mí yẹn ó ṣ ìyẹn ní èsì ọ̀rọ̀ àwọn ẹlẹ́bí jehova tí wọ́n sọ pé ilé ayé láti jẹ́nà ẹgbẹ́ wà ní jẹ́nà lẹ́yìn ẹ̀sán tó wà lọ́dọ̀ ọlọ́run gbogbo ọlá ayé lọ nínú ọgbọ̀n mẹ́wàá gbogbo fẹ́mọ̀ sí adùn ayé láti mọ̀ tẹ́lẹ̀ ta mọ̀ lọ́wọ́ àti láti mọ̀ gbogbo táwọn ẹ̀sẹ̀ ti tẹkinọ́lọ́jì tí bá yóò fún apàrẹ́ pẹ̀lú àpàrẹ́ parẹ́ parẹ́ àlẹ́bìnrin àwọn èèyàn ọ̀pọ̀ bá kò lórí irú ìbátan yẹn ní ìlọ́pọ̀ mẹ́wàá rẹ̀ ló jẹ́ ẹ̀sẹ̀ tó wà tó náà fi hàn. Ìgbẹ́ni kan sọ pé ayé ìlà òjì náà, àwọn aláìkàkà. Bájá ìlà ìjẹ náà, ṣé ó gbà wá? Ẹ̀mọ ìyẹn títí dúró lábàáyé àtúndì Ádámù. Jẹ́lẹ̀ sọ̀rọ̀ àti ìsìlá. Lọ́wọ́ ayọ̀ àwọn ọmọ ìwádìí olóyè ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bá pẹ́ẹ́tì wọn bẹ́ẹ̀ bá ní mẹ́sìn ẹ̀jìnlẹ̀ sí o. ما صينه كتبنا في ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون your perfect and Jehovah witness wọ́n ní ilé ayé lálejò náà wọ́n ní kùrọ̀ ní náà sọ bẹ́ẹ̀ wọ́n á máa yá ìwà pé a ti tọ́ sínú sẹ̀dúrà bàbá tó ní bàbá tó fi sàbò a ti tọ́ sínú sẹ̀dúrà ní bẹ́ẹ̀ ní lẹ́yìn ìrántí pé. أن الأرض يرثها عبادي الصالحين. ilẹ̀ náà àwọn ẹrú sì ní tí wọ́n jẹ́ ẹ̀rọ ilé ní ojoojú ẹ̀. wọ́n á ní kọ́wọ́ bá wa túlẹ̀ yẹn sí paradise the land. láì pàṣẹ àrùn tí wọ́n wá tún máa lọ tẹ̀síìrì náà tẹ̀síìrì náà bá sí i wọ́n wá sọ ní tẹ̀sí yẹn pé káàrùtì tọ́nà sọ bí àìjẹ́nà ni o wọ́n ní ṣùgbọ́n nígbà tí ayé bá ń pa tó bá ń tún lọ àwọn yóò padà mọ ojú sí ayé tó ń gbé. tẹ̀sí náà wá sí ní wájú báwo jọ̀wọ́ mi mẹ̀sẹ̀ tí ìgbà ayélujára náà ti kọ́ tẹ̀sí yẹn o. wọ́n ní ìtumọ̀ ayé ni káàrùtì tó ń sọ bí ṣàgbé ní àdìgbàlá ilẹ̀ náà àìjẹ́nà àwọn ẹrú sì ti jẹ́jẹ́ wọ́n ti ṣùgbọ́n gbà tó àmì òpin ayé tí ó ṣẹlẹ̀ pé àwọn kó wà padà máa ju àyà ní sílẹ̀ ayé ta ọ̀rá yìí. Orúkọ ayé parẹ́ ìdá dúkàtì dákàn dákàn. وجاء ربك والملك صفا صفا àwọn mẹ̀lẹ́kà ọlọ́run ó dé yọ́nà mẹ̀lẹ́kà ló dé ní sáárá fún ẹ̀fẹ́ mẹ̀lẹ́kà mi nígbà tí àtẹ́lẹ̀ lọ sí sánmà tá a sọ lánàá ìrọ̀ ó dé mọ́ṣáláṣí kan tó wà lọ́gbẹ̀rẹ̀ kábà nílé wọn pè ní méjì màmú méjì màmú ó ní lójoojúmọ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin àwọn mẹ̀lẹ́kà seventy thousand mẹ̀lẹ́kà nínú ẹjọ́ sí ilẹ̀ táwọn yẹn bá ti jáde ní òní padà bẹ́ẹ̀ ló jẹ́ òpèpè ẹgbẹ̀rún lọ́nà àádọ́rùn ní ìlú òtún wa wọ́n sì ti wà láti lẹ́mi yẹn wọ́n sì ṣe máa ṣe títí jẹ́ òpèpè náà. yàtọ̀ sáwọn mẹ̀lẹ́kà tó bá àwọn kan wà nínú ìlú àwọn kan wà lóko àwọn kan wà sojú láti lọ́tọ́ náà ti dá àwọn ipò tí wọ́n wà nìyí. ọlọ́wà àìkò mẹ́tẹ̀ẹ̀ta ikọ̀ fáwọn àkùsùn mẹ́ta amẹ́ríkà kan ìgbà ó lè gbọ́ wà kó ṣe ìgbà wọn sí lọ àwọn ọmọ wọn ti dá wọn lù mẹ́wàá láti ẹgbẹ́ wọn ti dá wọn wọn sí lọ àwọn ọmọ sùn jù láti ẹgbẹ́ wọn ti dá wọn wọn náà wọ ọ̀la bẹ́tẹ̀ ta yẹyẹ ní wọ́n ṣe kù fún mi lọ. sọlá ní ká ní ní ìgbà jù lọ lọ bẹ́ẹ̀ ẹjọ́ ká lórí orí ìlú wà láti ẹgbẹ́ wọn ti dá wọn lọ. àwọn wá sórí ilé. àná sọ sọ́nà kú kẹ́kẹ́ gbogbo ààyè tí mẹ́nu sánmà káwọn èèyàn mọ̀lẹ́kà tó mú bẹ̀ kódà ànábì ní sánmà rọ kẹ́ àtọ̀ kó rọ ìgbà tí náà ẹ̀rọ bá kẹ́rù ẹgbẹ́ mọ́ ìgbà tó fẹ́ ya wá lọ kò sí ní ya tí èdè sókótó kẹ́ sánmà rọ kẹ́kẹ́ tó pọ̀ láwọn àyàn ìyàwó ọ̀ ó pọ̀ láàárín ọkọ̀ ọkọ̀ ẹ̀kọ́ ni fún wọn torí àwọn ibi kò sí àyè kan tó dàbí àyè òkòkò kékeré báyìí ní sáwọn àyà tó yẹ pé màá ẹ̀ka tó wù ú tí ó wù ẹ̀ wù. tí a kọ́nà ní sábẹ́ àìsí dáadáa bàbá ní dábọ̀ kọ̀ọ̀kan sábẹ́ àìsí dáadáa adáàdà méje lóyún amọ́lẹ́yìn lórí tó le tó lágbára ní ìbájá ṣùgbọ́n pé bọ́lá ń jẹ́ ọlọ́run ní ó lágbára púpọ̀ ìjà rọ kò sáwọn yẹn fẹ́ sọ̀kalẹ̀ wọ́n wàá tò níbo ni wọ́n tò sí ibi. Mọ̀lẹ́kà Jibril nìkan nígbà táwọn ọdún rí ó bo ìbùkún jù wọ́n sí ìbùdó rẹ̀. Ìbùdó rẹ̀ sí sódà lọ́wọ́ sánà ó ló bo sánà gbogbo sánà orí nǹkan bíi ju mọ̀lẹ́kà yẹn lọ. Ẹyọ kan mọ̀lẹ́kà Jibril. wàjá àyàwó ìdín di jahannam wàjí àyàwó ìdín di jahannam àṣà ìpèmí náà wá jọ́nà ní iná mọ́sẹ̀ ìwà wọ́n ti dá ọ̀pọ̀ ìdájí àwọn mọ̀lẹ́ta ìjáàmù àti ní ìjáàmù iná ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin 70,000 ìjáàmù kọ̀ọ̀kan ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin mọ̀lẹ́ta ní ó pè ìwáyà kọ́wàá wọ́n ní ọ̀kọ̀ọ̀kan làwọn ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin mọ̀lẹ́ka yóò tún ní oòrùn olùrànlọ́wọ́ ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin nídìí ìjà kọ̀ọ̀kan so seventy thousand and seventy thousand mọ̀lẹ́ka ọ̀rẹ́ kí ni iná sì máa fẹ̀ sí ìjọ pé bèrè tó bá wọn ní ọlọ́run ní ṣe ti máa dà ní pé tọ́ tótótótó. pẹ̀lú pé ìgbà tí gbogbo náà bá jẹ gbogbo ọmọ náà lásán kó sínú náà ọlọ́run ó bèrè lọ́wọ́ ẹ̀ àyíkàlá àyàkùnrin àmì tó ti kú. iná mi á lè nà sí ìṣótú kù iná àwọn ọ̀fẹ́ yóò fẹ́ kó gbogbo ẹ̀dá ẹ̀jẹ̀ ọlọ́run àyè àyè yóò pèsè tọ́ tótótótó ìdáyẹ̀ náà tó sí ni yóò kọ́ tó gbogbo yìí. ọlọ́mọdé àwọn nù ọlọ́mọdé àwọn nù. ìlànà wàhùn ní àwọn ti mọ̀ mí náà. ومن يأته منا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى. ما سواء سفوه في عمل àwọn ọ̀pìdá máa ń ṣe wá sí. pé ẹnikẹ́ni tó bá gbá ọlọ́run nípò mọ̀ mí nípa ọ̀dà àmì àsọ́lẹ̀ àti ṣiṣẹ́ ẹni tí mo ti yà lọ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni ẹ. fàkùnrin kàlámù dàrọ̀jà tẹ̀lifúnà àwọn ọmọ yìí yóò máa bẹ fún wọn dàrọ̀jà dàrọ̀jà tẹ̀lifúnà ipò tó ga ní ọgbà ìjẹ́nà kí ni mo náà dárí náà tó àdì nìyí. جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها. على جنة ونيلة أو بعد sàn ní abẹ́ rẹ̀ àlàyé àwọn odò ọ̀rìdì náà fi àwọn ṣèbéèrè ń bẹ̀ láti kàjẹ́ sáwọn ẹ̀sán àwọn tí wọ́n ṣe àfọmọ́ ọlọ́run ni àwọn tí wọ́n máa dábàrà sí ìṣọ́ọ̀tù àwọn náà. Tẹ̀síwájú. قالوا إنا إلى ربنا منقلبون Surah 7 ayah 120 la padà sí yẹn. Ọ̀rọ̀ àwọn sáárọ̀tù lẹ́kùnrẹ́rẹ́, ọ̀rọ̀ àwọn ìdán yẹn tí Musa forí ẹ̀kúnrẹ́rẹ́ ni àwa lọ mọ ẹ̀kúnrẹ́rẹ́ wa àwa padà sí ọ̀rọ̀ wọn nígbà tó kọ̀ọ̀kúrẹ́ ni pé iná làárọ̀ iná mọ̀ kọ́lẹ́kọ́ ilé àwọn ọmọ dára ẹ̀ láàmú àwa ti gbà ọ̀dọ́ náà máa padà sí bẹ́ẹ̀ bá wà ní ìlú ìjọba ṣe kó àwa tẹ́lẹ̀ àná kó o sì àwa náà lọ́nà àná síwájú. وما تنقم منا إلا أن آمنا آيات ربنا لما جاءتنا ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين ìgbà tí fìhàn tó dẹ́rù bà wọn yìí àwọn èèyàn náà ẹ̀rù bà wọn náà sọ́tún sọ́kúrú sura forty three apá mu láti àyà fifty one sura forty three àyà fifty one ọlọ́run ní wà náà dáfẹ́ àwọn fi kòmí ìkọ́lá ẹ̀kọ́ mi àbí ìsàdí múlíkún múlíkún bẹ́sẹ̀ ọ̀pá àdìyà ìhà tẹ́tẹ̀lẹ̀ tààtì àpàlà tẹ̀sílẹ̀ náà. ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون أليس لي ملك مصر ìjọba mísírà ṣẹ́kẹ̀ẹ́ sọ́wọ́ mi làwà níbí wàhálì àrùn bá àti ìyàwó odò wọ̀nyí ṣe bá bẹ́ẹ̀ ni ní ti ń sàn ní abẹ́lẹ̀ àpàdà láti pèsè ìmúṣẹ́ ẹ̀rí kan ni. أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين ana khairu min ada ṣé mi ò wá san ṣé mi ò dáa ju ẹni yìí ìyẹn fìlà ẹ̀ wọ́n sọ. Àlẹ́ ìlú àbúrò yìí tó jẹ́ ní ẹgbẹ́rẹ́ nínú pẹ̀lú wọn ní káàdì tó tọ́kù rọ́ wọ́n lá yà káàdì ìrùkí ni ìdí tí ò fẹ́ ní sàlàyé ọ̀ ó ń fi tó ṣẹlẹ̀ sí fún fáwọn kékeré bu nígbà tí ó pé wọn wà láláyìn táwọn àwọn pẹ̀lú sí ìdílé tó múná sẹ́nu yóò jẹ́ káwọn ẹ̀fẹ́ lọ́wọ́ ṣùgbọ́n tó sọ yóò rí bẹ́ẹ̀ torí pé musa ti bẹ náà pé wọ́n á ní ókú dàtà ní lìsáni wà fọ̀ kọ́wé bá mi tú kókó ahọ́n mi kí wọ́n lè gbọ́ mi lágbọ̀ọ́yé ọlọ́run sì náà pé kọ́lá kọ́lí òtí ìtàsọ̀rọ̀ lágbàá musa ìbéèrè rẹ̀ àti fún ọ tó tọrọ àti fún ọ torí náà ó sọ̀rọ̀ lágbọ̀ọ́yé ṣùgbọ́n sọ eléyìí láti fi dùn án lásìkò yẹn فلولا ألقي عليه فلولا ألقي عليه أسورة من ذهب إيش ألقي عليه أسورة nínú sọ́rọ́tù ìsàn ọlọ́sọ̀rọ̀ nípa àmà àwọn tó wọ́n ọgbà ìjẹ́ náà lọ́jà ọ̀ ayé àwọn fìyà àrùsùn ìrìnsìn fótó rọrùn ọ̀sán sábẹ̀ ọkọ̀ وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا ضرا asmirọ̀ asàwẹ̀ ọ̀dáwò lè yéjì. ó ní kí ló dé náà fún ní asmirọ̀ tó ń gbé ní àwọn kérèwò wúrà àṣẹ fún àwọn àwùjá àmàrùn ìmàlà ìjọ tuntun kò jáde ní. àbíká mọ̀lẹ́kà ó wá pẹ̀lú ẹ̀mí pẹ̀lú ní ìdíwọ̀n pẹ̀lú ìyọ̀ súnmọ́ báyìí. فاستخف قومه wọ́n wá tẹ̀lé ìnáwó tó dára wọn ó sì tún tún wọn jẹ pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀. Ìnáwó náà dánú ọ̀rọ̀ máa ń fẹ́ sí i. Àwọn èèyàn wọ̀nyí ìjọ afojú ẹ̀sẹ̀ náà ni wọ́n kì í. Mọ̀ṣá náà yá padà sí Súnmọ́tù àárọ̀ Súra Sẹ́mọ̀n. Wọ́n máa jẹ́ ń gbígbó mi náà ìlà بآيات ربنا لما جاءتنا وما تذكر منا Oh, verse 120, ayah 126. Láńkà lọ́yìn. Sura 7, ayah 126, lọ́tún àárọ̀. Sura ẹlẹ́ẹ̀kejì, ayah kẹrìndínláàádóje ọwọ́ ni wọ́n máa tẹ̀ kíbù mí náà àwọn òbí náà yẹn wọ́n ní tí wọ́n ti di mùsùlùmí òkú tẹ́lẹ̀ jẹ wá níyà ìta àmẹ́bìnà bí àyà àti ọ̀bìnà bí kò ṣe ń tóbi bí a nígbàgbọ́ sí àwọn àmì olúwa wa lánàá já àti náà nígbà táwọn àmìyàn ní bàbá wọ́n ṣàìsàn wọ́n tẹ̀ àwọn gbàgbọ́ bàbá ìwádìí àwọn níyà ربنا أفرض علينا صبرا Bákan lójú ọlọ́run ni, wọ́n ti bá fi ráhùn ìsọ̀tàn. Rọ́bàná Áfúrúdà ìyẹn sọ̀rọ̀ olúwa wa, wọ́n á tọrọ lọ́dọ̀ ọlọ́run. Olúwa wa Áfúrúdà àríyìnà sọ̀rọ̀. Ìfaradà, ìlaradà, sùúrù ìdúró ṣinṣin fún wa ọlọ́run tàbọ́nà fi àìjẹ wọn tí a bá bẹ̀rẹ̀ sí jẹ́ èèyàn èèyàn lè bọ́ èèyàn lè yí padà wọ́n wá ń bẹ̀rẹ̀ pé ó fún àwọn lágbára láti lè fara ìyà yẹn títí bá wọ́n fi kú nínú mi ní wàhálà bíi وتوفنا مسلمين وتوفنا مسلمين kò sì fa wá ní mùsùlùmí ra ẹ̀mí wa ní mùsùlùmí. ní ẹgbẹ́ òdodo ọ̀rọ̀ àlẹ́lì musa ti yé wọn mú. ìyá tìjà ó ti dára gidi àwọn orí wọn lọ́yọ̀ gidi àwọn àpamọ́ akára àwọn lókù. káwọn ọmọ wa sọ káà ah, fi wọn lẹ́ẹ̀ká tí àgbà lé ọgbà òjẹ́ káwọn olùkọ́ àbàdà yá yìí tó sì bá àwọn onídìní ní mùsùlùmí lọ́jọ́ báwọn sọ ìsọkúsọ. báyìí ni ìpapọ̀sọ tó wáyé láàrin àwọn ìdán fìràún tí wọ́n ti mùsùlùmí àti fìràún ètò ní ó sì nìyà pẹ̀lú ìgbọ́n náà tó bá dọ̀ náà ọ̀la àmọ́ tẹ̀síwájú kí ló tún ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. àwọn ẹ̀kọ́ wo la rí kọ́ mẹ́ẹ̀ ó pọ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́wọ́ ni pé bá a bá ti rí àmì tó dá wa lójú pé òdodo ọ̀rọ̀ náà wà ní èèyàn ò tó gbọdọ̀ máa rọ́sẹ̀ èèyàn tó gbọdọ̀ máa sọ pé hmm, mò ń wò lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí kò gbà kí ọkàn rẹ̀ wọ́n bà wá lọ jí pa torí pé àwọn bá ṣàlàyé àwọn sọ nípa àwọn èfèrí ìdàlẹ̀ nínú káfàrù ọlọ́run ní àwọn tí wọ́n ṣe kèfèrí yẹn sàwáàmù nàárì bákan náà yóò rí fún wọn àgbàrúfáwù ó kìlọ̀ fún wọn amúnàmù lẹ́kùn àbó fún wọn láàyè pẹ̀lú òní bàbọ̀ fọ́tàmù lọ́wọ́ àyà ìlú bí ọlọ́run ti di ọmọ wàhálà sàmúlì ó ti fi di ìgbọ́ wọn wàhálà àlùsọ̀rí ìṣáwà èmi ló ti bo ìrírí ran wọn lọ́la fún àbúrò àwọn bíbí yóò mọ ẹjẹ́ ti rẹ̀ àtúntò mi. àbá ni ọlọ́run ò dédé ṣe bẹ́ẹ̀ dídí pápálọ̀ ń di ọkàn wọn pààyàn ó jẹ́ ìjìyà tàbí ìjẹníyà fún àìgbà òdodo nígbà tó gbèrò yẹn dé. nínú ẹ̀rí ẹ̀rí ọ̀rọ̀ ọlọ́run sọ nínú jùsọ̀ rọ́ọ̀nà aláàkùnlú obìnrin máa dáadọ́ yàtọ̀ sí fún ọlọ́ni ọkàn wọn di pẹ́ta ṣé kí bàtà ọkùnrin ààrẹ àbí ìgbéde ààrẹ ní ẹ ó kí bàtà wọn kí bàtà yàtọ̀ ọkàn wọn ó ti bípa nǹkan tí wọ́n ṣe níṣẹ́ lójú ọkàn wọn ọba máa fi ń jẹ́ ìrẹ̀lẹ́yà tó bá lòdòdó tí ò gbà ìyá akẹ́kọ̀ọ́ gba òdodo ní kó wọ́n náà ọlọ́wọ́ àti ọkùnrin rẹ̀ ká wà ní gbọ́n tí ó fi wọ́n náà. yóò jẹ́ pé wọ́n ti sòdodo fún wa lẹ́sẹ̀kẹsẹ̀ ká máa gbà á. tó ìdí àjẹ́ ni lábọ̀dọ̀ lọ sọ̀gẹ́ gbọ́dọ̀ ṣe kà ṣùgbọ́n ìyá wọn náà nù lọ́kàn yẹn dí kí wọ́n lè jìyà bí wọ́n tàbí kí ni wọ́n tàbí kí ni wọ́n tàbí kí ni nítorí náà má ṣe rí àmì yẹn àmì yẹn kíá tó gbà pé ẹnu àbá ti ṣàlàyé ọ̀rọ̀ kan tí mi ò fún ọmọ wa torí bá ti gbọ́n ọ̀rẹ́ sí ìtàn mọ́ sáájú ètò yẹn wọ́n lọ́kọ́ bí fòrò báyìí wọ́n ní ẹ̀yà tó dáka ní akọ ètò ni dáka kò ní akọ ni wọ́n ló sì tóbi gan wọ́n ní bí ètò yẹn ṣe dáka máa inú ọ̀dọ́ fúdáhùn nílọ fẹ́ lọ fẹ́ wọ́n musa wa ní péjọ musa ló wá bẹ náà péjọ ló wá kó lọ́dọ̀ rẹ̀ àdáàbò àbá sísọ yìí bàbá tẹ̀sí ìlú kẹ̀kẹ́ rẹ̀ á rí. ṣé pé ó yẹ kó gbà bẹ́ẹ̀ ẹni ọkàn ẹ̀ dí kò gbà ṣùgbọ́n àwọn ìdẹ́yẹ bàbá wọn rí àmì yìí lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn gbà kí ló wá ṣẹlẹ̀ sí wọn wọ́n dé ọmọ àìjẹ́ náà torí pé ìyà tó fẹ́ fi jẹ wọ́n yẹn kò gbà wọ́n lẹ́rù débi pé kí wọ́n wá torí ẹ̀ sí fáwọn ìlẹ́sìn Islam rà sọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn iye méjì lórí òdodo àmì ọlọ́run gangan ní máa yá ṣe kèfèrí nígbà tí ọjọ́ bá ní bóyá ìsànlé ẹ̀rín lẹ́nu ìgbìmọ̀ abẹ́rẹ́ àbá ẹ̀ẹ́ mọ́lòkùn gbọ́dọ̀ rà mọ́sá lè fi ṣe gbòógì tí àìsàn bá ṣe yàn ìgbà tó ọlọ́run sọ pé rámọ̀nù ti yẹn dandan kò rí rẹ̀ lẹ́yìn ẹ̀ tó bá kó rí rẹ̀ lẹ́yìn ẹ̀ kò ní ṣẹ̀wọ̀n béèrè yẹn yóò wọ́n anétíìfù pẹ̀pẹ́ kìí ṣe yẹn nìkan lògùn tó wà omi gbẹ ó lẹ́gbẹ́ ní bá fomi ẹgbẹ́ àwọn dókítà nìkan wa wọ́n ní bá fomi rẹ náà yóò ṣiṣẹ́ kan náà wọ́n ní ṣùgbọ́n ọjọ́ tí egbòogi ó lò nínú omi tó tó fa owó ẹ̀ yóò pẹ́ ju èyí tí òfin gbóró ṣe nílé tí ó fi fọ́ra ní dọ́tọ̀ wọ́n ní tó mo gbọ́ lẹ́nu àwọn dọ́tọ̀ wọ́n ní ṣùgbọ́n tá a bá gbé tọ́lọ́gbọ̀n lórí ẹ̀ yóò mọ̀ háíháí lẹ́nu wọ́n ní kì í ṣe gbòógì yẹn wọ́n tó bá jẹ́ kọ́mí lánàá ìgbà ẹgbẹ́ tọ́lá lé wọn dé gbòógì yẹn ṣe rí nínú ìtọ́ ọdún àbókòrò àbórí tó ẹ̀tú ẹ̀ wọ́n bá jẹ́ gbogbo rẹ̀ tó jó wa lẹ́nu bẹ̀ gangan lè gbogbo kì í wa lẹ́nu so yóò ṣiṣẹ́ méjì egbògi yóò ṣe iṣẹ́ ìwòsàn òwòwò náà ó ṣe iṣẹ́ ìbàjẹ́ fún ẹ̀dọ̀ àwọn kan mi torí náà ilé ẹ̀mọ́ ọ̀pá ilẹ̀ jìnnà sí òmìnira lẹ́bi sọ̀rọ̀ báyìí àti náà bèrè lọ́wọ́ rẹ̀ ibẹ̀ ṣé ìwòsàn bẹ́ẹ̀mọ́ ọtí ó ní ìdáhùn náà ọtí dandan fún àìsàn yìí ọtí gangan fún àìsàn yìí báwo làìsàn náà bí àìsàn wọ àìsàn yìí àrẹ́bì sí ni ọlọ́run fi ìwòsàn àwọn ìjọba sínú nǹkan tó ṣe lé ọ̀fìnra ṣẹ̀fà kọ̀ọ̀ta ọ̀nà tábà ti rí òdodo ká tètè tẹ̀lé káwọn nàìjíríà kó máa di bí àwa náà gbére tẹ̀lé lẹ́gbẹ́rẹ́ àfààní tó ń tí ó ṣe nímọ̀ tó rẹ̀ pé kò ní ẹgbẹ́ òdodo nídìí àná ni ó máa ṣe tọ́lọ́ ti ṣe ìkárùn rẹ̀ àgbà ó ti ta kó òdodo lákọ̀ọ́kọ́ ẹ̀mí ìlú àti lápẹ́ alátakò gbogbo náà ní mọ̀ wá ṣe sí èyí yẹ ẹ̀ka àwọn ọ̀tá kọ́ bẹ́ẹ̀. ẹ̀kọ́ aláìkejì tá a kọ́ bẹ́ẹ̀ òun náà ní pé a gbọ́dọ̀ mọ bẹ̀lọ́n fún ìdúró ṣinṣin lórí òdodo bá a ti mú torí pé tí wàhálà bá dé ìrẹ́lẹ̀ kúrò lérí ẹ̀ àríyàn kọ́ nínú ọ̀rọ̀ àwọn òpìdán tí di mùsùlùmí pé wọ́n gbà náà áfíríkà àríyàn sọ̀rọ̀ bàtàwà sànà mùsùlùmí fún wa ní sùúrù fún wa ní làràbà fún wa ní ìdúróṣinṣin kò sì bá wa ní mùsùlùmí a gbọ́dọ̀ máa tọrọ ìdúróṣinṣin. nínú àdá àtàkùn àwọn ọ̀tọ̀ ọ̀rọ̀ ilé gbogbo ó ti wá fẹ́ wọ́n dá sí jẹ́ǹjáde láyé ní mùsùlùmí torí pé gbogbo tí ń bá ń ṣẹlẹ̀ ìgbẹ̀yìn rẹ̀ náà ní kú ó dùn èyí ó dùn bàbá mi fi ní ẹ máa rántí lọ́pọ̀lọpọ̀ áfíìrù bíkọ́ hadi ẹ máa rántí afọ́lé orin afọ́lé adùn lọ́pọ̀lọpọ̀ oníkú tí nǹkan bá ń yàn àlọ́bí ní lásìkò yẹn máa rántí kú lọ́pọ̀lọpọ̀ ẹ̀rẹ́ ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé oyin ilé adùn tó kó wá bẹ́ẹ̀ pé wọ́n ṣe bàbá àwọn ọkọ̀ ọmọ pa abẹ́rí dádì abẹ́rí bàbá abẹ́rí ọ̀dà tó bá fi kú ẹ̀rí pé wọ́n tó rí wá bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ta mọ̀ lánàá ta máa ń gbé lọ́tọ̀ kọjá wájú ilé wọn lónìí géètì yìí ti tóògùn géètì máa nìkan la nílẹ̀ gbogbo oníyìí ni ò wá bẹ̀ ẹ̀sìn ìrí bẹ̀ tí ẹ̀ bá rántí eré tí ẹ̀ wà nípò yẹn ni lè súnmọ́ lọ torí náà yóò wá máa bẹ̀ lọ ó sì jẹ́ pé ìyá ní yóò já sí náà ní fáínálì bẹ́ẹ̀ bá lọ́nà jẹ́kẹ́ mi ò wọ́ bọ́ àbíkà jẹ́kẹ́ mi ò bọ́ nídìí ní mùsùlùmí ẹ̀kọ́ kejì tá a kọ́ ni. ẹgbẹ́ ẹ̀kẹ́ta tá a kọ́ ni wípé àìyí bẹ́ẹ̀ kákú bẹ́ẹ̀ báwa Yorùbá wí bí wọ́n tiẹ̀ ní wọ́n bá ẹ̀kẹ́ ìyàwó ìbẹ́nu ẹ̀ ẹ̀rí bí àwọn òkú náà yẹn padà ṣe wá àsìkò fèrè àwọn tí ó máa jẹ́ àwíjàre lẹ́fìrì àwọn lórí tí ó sì máa jẹ́ ẹ̀rí máa jẹ́ mìṣó lọ́dọ̀ ọ̀la fáwọn pé wọ́n wí fún fìrà àwọn lórí pé fìrà àwọn sọ pé kò lé o ọ̀nà kò lé o àwọn ilé ìlú nínú ọjọ́ nígbà tí wọ́n sì gbà fún ọ̀sàlàyé fún ọ̀sàlàyé fún. báwa náà báwa lágbára ìlú àgbára sàlàyé báwọn èèyàn òdodo ní rọ́nì ó tilẹ̀ jẹ́ pé wọ́n takú wọn lé wọn láwọn ní ẹgbẹ́ àwọn fún àwọn òní gbọ́ àwọn òní bàkàrà àwẹ̀ fún wọn àìgbọ́ àìgbàyẹ tiwọn nìyẹn wíwí tiwọn tiwa wíwí ọ̀rọ̀ tiwa ni a sì dá ládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run torí pé kí wọ́n gbà kan sí lọ́wọ́ ẹgbẹ́ òun ti sọ wọn kọ̀ á ìnákàlà tàbí ìmọ̀nàbà ó lè fẹ́ ní tó bá fẹ́ mọ̀nà kí lọ́wọ́ sọ lẹ́yìn wàdà kí n nà mọ́ àyà ìmọ̀ ìdẹ̀ṣà ẹ̀kọ́ àmọ́ ọlọ́run ní máa ń fi ẹni tó bá wù ṣe kí ni mọ̀nà. dáàtú ìrìṣà wà gbàyàn ní tàbí kó ṣàlàyé kó sì júwe ọ̀nà fún wa ni. fàìdáyà ti kàn fi ṣùgbọ́n ká ṣe kò ń gẹ́ àgbà ọ̀pọ̀ yẹn dáadáa. ọmọ mi ìmọ̀nà pé ká gbà á wọlé ọlọ́run lè yín lọ́dọ̀ torí kí ni ọkàn wa ọwọ́ ọlọ́run lọ́wọ́ àdáni ṣe ìsọ́fọ́wọ́ ọlọ́run gan-an ìkọ̀bí burú kẹfà yàṣà àfihàn yìí ló ṣe wù ẹ̀rí nù Al-Qur'an Suratul Hujurat ọlọ́run ní wa'lamu anna fikum rasulallahi law yuti'ukum fi kathirin min al-amri la'anittum walakinna واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم عليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون 49 Sura 49 Sura to Hujurat. Ọlọ́run ni wà láàrùn ẹlọ ọmọ ẹ̀yin mòmìnì, a nà fi kún ọ̀sùn làbọ̀ pé dájúdájú ó ń bẹ lọ́dọ̀ yín ń bẹ láàrin yín ọ̀ṣúnlá gbàdúrà iṣẹ́ ọlọ́run láwọn ìpì ẹ̀kùn fi kàfíìrì mìíràn láwìn. ìbáṣe pé gbogbo ọ̀nà tẹ̀ mú wà lànàbí ń ta ẹ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbogbo tẹ̀ mú wà lànàbí ń lò láàyè tún. ìnira ọ̀gá ti kàn yín ìmáàna wàsàdánàwó fi olùbíkò. Ìfẹ́ ìgbàgbọ́ ọlọ́run ló jẹ́ ká ẹ rí. Zàdánàwó fi olùbíkò ọlọ́run tó wá ṣe ìgbàgbọ́ yẹn lọ́ṣọ̀ọ́ sínú ọkàn yín fún ọlọ́run ló ṣe. Ìyẹn nìkan wá gbọ́, wàkàtúrọ̀ àìlẹ́yìn ìkùnmọ̀ ìkúfọ̀rọ̀. Ọlọ́run wá fi ìkórìíra àjẹk kèfèrí sí lọ́kàn owó ìkórè rẹ̀ wà lè fún súnbọ̀ àti máa ya pa àṣẹ ọlọ́run wà lè fún súnbọ̀ àti wà gòkè wà lè ìsìyá àti máa ya pa àṣẹ ọlọ́run wò láti dá ọmọ rọ̀ ṣìjú lọ́wọ́ láwọn ilé fún gangan ló mọ̀nà kí mo lò ní ayá ẹgbẹ́ fúnra ọlọ́run ló fi ìfẹ́ ìgbàgbọ́ sí i lọ́wọ́ kan òun ló jẹ́ pé ó ṣe ọ̀ṣọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ṣe sọ pé tó bẹ̀rẹ̀ bá jáde tí ó lò jìrì bá èṣù máa ṣe obìnrin yẹn lọ́ṣọ̀ lójú àwọn tó wò ó nínú àdìsí àfẹ́gbẹ́ náà sí ìfúnná fún ó ní àlùmọ́ra àtọ̀ àrọ̀ obìnrin ìhòòhò nínú ìdá ọ̀rọ̀jà tí ó bá ti lè jáde nílé ìsáṣírí fún àṣẹ ìtọ́ èṣù ọ̀kùnrọ́dà yóò ṣe lọ́ṣọ̀ lọ́dà rẹ̀ wọ́n fáìlì ṣùgbọ́n tẹ̀yẹ bá jẹ́ ẹni ọlọ́ èyí ó dùn kò fáìn ṣùgbọ́n tẹ̀yẹ bá jẹ́ ẹni èṣù ló wà fáìn lójú ẹ̀yìn ẹ̀yìn wá ní ìfilẹ̀ títí tẹ̀yẹ èṣè sí lọ́pẹ̀lẹ́ yóò kún ọ̀dà ní wàdà rẹ̀ kó fáìn ilábẹ̀rẹ̀ ló ní ìyàwó rẹ̀ ọkùnrin náà ní ìsìn fáìn ẹ̀wọ̀n jáde ìjàkà tí tẹ̀lé ọmọ jáde ìjàkà tí ọmọ ṣe lédélélélé tẹ̀lé lẹ́yìn nígbà náà mr sheriff máa ṣe ìtàn èṣù ti kúrọ́ ó ti kúrọ́ dà lójú ẹ̀ yóò wá fáìn ìyàwó ẹ̀ tó fáìn dáadáa torí náà kápẹ́ náà kó fi ìgbàgbọ́ ẹ̀sìn ọlọ́kàn ní àkójọ ká sì ti wá ṣe tán fún tó bá pẹ̀lú rẹ̀ yọ ẹgbẹ́ wọn ṣe sọ fún wa nínú wa asùn ìnáwó ìsáàlì àti ìfúnsí ìlànà nínú amáhùn àgbèrè sọ̀yà wàtàwà sọ́wọ́ ìgbèrà wàtàwà sọ́wọ́ sọ́wọ́ asọ́kúrú àyà àdàfí àwátì ìlànà ká ṣe tó pé tó ìgbé wa dá sí àṣẹ tó gẹ́gẹ́ àwọn òbí ti sọ pé fáfàbí máa á ń tàkọ́ ní ní tó bá ní dálẹ́jọ́ máa dájọ́ ìwọ adájọ́ ayé ni ọkọ̀ ní kádájọ́ ọlọ́kùn fún alábẹ̀yọ́ rẹ̀ dáadáa ọlọ́mọdé bàjẹ́ àdékùn dáadáa ọlọ́kùn sí fún wa ọmọ ìjà bá ti wọlé ọlá ìjà bá nàbí wọlé ọlá má jà wà lẹ́yìn ànábì sùgbọ́n àdékùn àwọn àbẹ̀hàmdí kàṣẹ́ àtàlá ìlà ìlà àmì sàstàfíkà àtúnyẹ̀

tí wọ́n bá sọ àwọn ọ̀sáwọ̀ ẹ̀sìn ní àwọn bá sọ nípa ìsìnkọ̀rọ̀ wọn àgbẹ̀ ìwà ni pé ṣé tàbá ṣe ìsìnkọ̀rọ̀ ìgbé láti máa wọ́n àwọn afáàmì pé tí wọ́n bá ti ṣe alhamdulilah nípa ìsìnkọ̀rọ̀ ta ṣàlàyé lánàá ìparí àwọn àmì sọ fún wa ń bẹ̀ kò ní kábàámọ̀ talóńtọ̀ mọ̀lẹ́sì ṣáọ̀ ẹ̀tọ́ bá gba ìmọ̀ràn àtẹ̀tọ́ ṣe kí ni àtẹ̀tọ́ ṣọ. sàmúlò lè sọ pé yóò rà mí àbí kò ní rà mí ṣùgbọ́n tó bá ti ṣe é tó sì ti pinnu kó máa bá a lọ tó á pé tí ò ní dá ni kò ní bọ́ sí tí ò bá ti bọ́ sí kò ní bá mi yóò ti mọ̀ pé kò ní dá nìyẹn tó bá sì bọ́ sí pé ó dáa tó bá bọ́ sí lábúrú ṣẹlẹ̀ òye náà ni tó ṣẹlẹ̀ yẹn náà ló dáa ó ti yẹ ṣùgbọ́n pé yóò di funfun yóò lálà yóò di funfun tó wájẹ́ nǹkan dáadáa tàbí yóò di dúdú yẹn sí ní ṣẹ̀ríà Islam ṣùgbọ́n àwọn èsì ara bíbí àtọwọ́ àti èṣe ní ìta àkà táwọn kan ń jọ bí ẹ bá ṣe ó gba ìjẹ̀nu bẹ́ẹ̀ tó bá lè rí ẹni yóò di funfun lóòótọ́ mo sì ti sàsọ́lẹ̀ pé tó bá jẹ́ pé tó dáa yóò di funfun láyé ti wọ́n bá wa sùn bá a ṣe jí ni wọ́n bá wa jí àdábì ní èṣù máa ń rìn ní nàìjíríà dáhùn ìdí ojú ọ̀rọ̀ tọ́nà ti ẹ̀jẹ̀ ń pọ̀ lónà pọ̀ lára wa torí náà ló gbé ọwọ́ rẹ̀ èṣù tó kù nù ara yòókù àti tó bá para rẹ̀ lókù bẹ́ẹ̀ bá sì tara rẹ̀ sọ ẹ̀dọ́ náà náà nù lọ́wọ́ sí bàbá máa ní àbẹ́ ọ̀nà ṣe àṣàkíyèsí ni wọ́n wá ṣe náà kó lọ́dọ̀ àṣà tó ẹgbẹ́ tù. bí wọ́n ṣe ń ṣe kí ni. yóò tẹ́ kí n ṣùgbọ́n àyà kan ní wàhálà sọ̀rọ̀ àti wòlíì rẹ̀ bẹ́ẹ̀ ti nígbà mọ̀ká náà mọ̀ká tó fi yàtọ̀ bàbá mi ṣáájú kí ànábì ó dé lẹ́yìn ìgbà tí Ibrahim àti Ismail ti kú tí wọ́n ti lọ àwọn ọ̀ṣẹ́ wọ́n yíṣẹ́ ájì padà tí wọ́n á dé káàbà náà sọ láti ní ìdàlẹ́dẹ́ ìtìjọ́ tí wọ́n máa ń ṣe ní káàbà mo ká àwọn wọ́tẹ̀sì ìyá wọ́n máa ń pàdé wọ́ọ̀lù wọ́n máa ń sùfì àwọn obìnrin wọ́n lè ká bọ́ sí òòrùn kò ní wẹ́rù wọ́n máa ń yí òòrùn ló dé pé wọ̀lẹ́ làwọn obìnrin máa ń ṣe tàwa ní àwọn tí wọ́n bá ń bọ̀ aṣọ tí wọ́n wọ̀ wọ́pọ̀ ọlẹ̀ wọ́n ni mo lè fi igbó ọlẹ́ ọlọ́run gbogbo tí ẹ́ àwọn ọkùnrin ṣe fún ọ láṣọ mi ó yàtọ̀ sí aṣọ hálà mítà ní o so àwọn kan tí wọ́n ṣe ń ká àbájẹ ọ̀pọ̀ lẹ̀ wọ́n ṣóòṣà mẹ́ ṣùgbọ́n kò ṣóòṣà torí pé bálágì tàn yìí ìlú tẹ́nìkan náà ò ti ṣòṣà ní ayé ní jẹ́rọ́kà wọ́n pẹ́ torí bẹ́ẹ̀ ilé tí ń jẹ́ káàbà yẹn ànábì ní ìpìlẹ̀ ilé yẹn wà bẹ́ẹ̀ pípa ìwò tó dé tàbí ní foundation ló rọ ada sókè tójú bá rọ̀ àgbàrá ọmọ sọ́tù sósì orí ẹ̀yìn Ibrahim wa kọ́ káàbà yẹn ni ẹnì kankan ò sí òun ṣàrí níbẹ̀ yẹn bala ní tàbí ìbẹ̀ máa kan dáa ní láti ọlọ́run ti dábẹ̀ ṣùgbọ́n bàtí Ismail kú tán ni ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀wọ̀n ẹ̀ tí wọ́n pè ní amóhùnkùnù ló háyì òun ló wá lọ́lẹ̀ fáṣẹ́ àkóso pé èrè wá for the first time in history of Ghana tó wá gbé wọn bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ nìkan kan pé bẹ́ẹ̀ bá ti náà yìí dé àbòrò ló wà tó ti gbé wọn ṣe ó sàmẹ́ ẹ̀sìn tẹ́sí kan ṣe bẹ́ẹ̀ ẹ̀sìn anábì Ibrahim ọmọ ọlọ́kùn ta ní í ṣe Ismail àti ìyá rẹ̀ máa jáwọ́ pẹ̀lú àwọn ọmọ tí wọ́n bí Ibrahim náà tó wá bá wọn ṣe bẹ́ẹ̀ wọ́n fi kọ́lé tí wọ́n wá sí lọ títí tí dáṣọ ti kó ṣàwà kó ṣàìlà lẹ́yìn wá kó jáde tọ́lá sọ fún sọ́ọ́sì mọ̀dáfíì pé yá ayọ́ mọ̀dáfíì kó ń fa áńbé wọ̀rọ̀ bàkà fàkàbé wàsíyá bàkà wàtọ̀mí wàrú jìsá fáàmù ju kó bá wọ́n ṣàìlà wọn ti. bàbá mi kó ṣàìlà ni wọ́n sọ pé dáhùn ìhà wàsáfọ̀ ìbátí ìnà ìbátí làkàrà ìsàwọ̀ ọ̀tọ̀ àgbòdòdó

Allahu wa rasuluhu ala kulli ajusu wàlá sí àwọn ẹgbẹ́ afá níbi wà láyé torí fẹ́ẹ̀dì wà mọ́ bàbá náà ní èrè lọ́wọ́ ronald gbọ́n ọ̀tọ̀ náà àbí sì jì ní ìdógún nípa ìmọ̀lẹ̀ sáàgì yàrá náà bàtà dé ìmọ̀lẹ̀ sáàgì kí ó rí kóńtù Allahu wa rasuluhu àlàmù ibi mo ti sọ́ọ̀sì gbogbo ni mo ní wọlá sí ara nígbà tó wà láyé láti bá dáná ọmọ tí a ní wọn dá ìsìlámù àìfà dáná láti bá dá tẹ̀lé ìdí ànáwó wọ́n ọ̀sùn náà àìdáwó àdìrẹ̀ ọ̀hún ẹ̀mí ẹ̀mí ọ̀rọ̀ tí ó máa sọ yìí ọlọ́ta ẹ̀dá àìdáwó ṣùgbọ́n lónìí ìmọ̀ or two scholars of various collected people are. Wallahu alayhi. Now, ṣùgbọ́n ní ìsinsìn ọ̀sán náà ní ìráyà àríyọ béèrè lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ pé náà kí o tún máa gbóná náà. Ẹ̀kọ́ ìsìnlẹ̀. Nípa ọ̀rọ̀ àkọ́kọ́ ìjọba ọ̀la. Náà. Nígbà àwọn àpẹẹrẹ ìpínlẹ̀ agbára ìlà àwọn afákìlẹ̀ èèyàn àtàgbẹ̀ náà ní ọjọ́ gbogbo ṣé àwọn àgbẹ̀wò náà máa ní àfa máa ṣe ẹ̀sì fún wọn máa ṣe ń lọ láti ẹ̀ka ẹ̀yà ẹ̀kẹ́ máa wọ́n fún àwọn di ṣúra kàtà ọ̀rẹ́ láti fẹ́ pẹ̀lú ògbọ́n kò jìnnà kọ́lọ̀ ní wàlá kọ́ níta ọ̀rọ̀ náà ìjà ánìyàmà tàbí rọ́mìnà ìjìnnì wáyé àti a ti dá fún iná a ṣẹ̀dá wọn fún iná ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àjẹ́ láti yàn kò sí tá a torí wọn tó tá a torí ẹ̀dá wọn ju pé náà ni wọn lọ. tó bẹ́ẹ̀ ni àtàjẹ́ ńlá wa nínú èèyàn àtàjẹ́ ńlá ní ọ̀pọ̀ náà. ìbéèrè wa ni wáyé o ibẹ̀ sì bí iná la fi dáhùn àjẹ́ mú iná ò lè dín wọn kí ni wọ́n fi dáhùn yẹ̀fẹ̀ fẹ́ ojú ara ẹ̀ kó pé pẹ̀ sí i ẹ̀mí ẹ̀rọ ìdá àgbẹ̀ ẹ̀kọ́ sẹ́nu ṣùgbọ́n ìlà ojú rẹ̀ kó pé pẹ̀sì tàbí kó rọ́ sínú tàbí kó ṣí etí ẹ̀kọ́ rẹ̀ ìwé pẹ̀sì láti yí padà sí nǹkan mi kì í ṣe náà yẹn mọ́ gẹ́gẹ́ bá náà ti kó lé àti di nǹkan mi nígbà tẹ́lẹ̀ ti dára wọn. ìbéèrè wa ni pé sọ́lá àfa láàrin ara wọn dáadáa ṣùgbọ́n kò pọ́n ní oṣù àwọn afá ọlọ́run gbé òjíṣẹ́ ìdáná wọn tó já ìdáná ṣùgbọ́n wọ́n máa ń gbọ́ kúrẹ́ ó yà ìláyà kàkà yẹn wọ́n tún sọ ń àyà mi wípé èyí tí a gbọ́ nígbà yẹn Musa àwọn ìjọ̀nà nígbà yẹn Musa wọ́n kọ́ wá sí Musa ẹgbẹ́ ṣe gbọ́dọ̀ àbí Muhammad tí wọ́n sì gbà bọ́. kódà àbẹ́bí ló wá ṣe wá sí káwọn àlejò wà lọ́sẹ̀ ìfọ̀kọ́rí wọ́n wà níbi tì bàbá mi ní ló lọ sí wá sí fún ọmọ ẹ̀yà inú àjẹ̀nà. báwa náà ṣe dókòó àwọn tó jẹ́ mùsùlùmí náà àwọn àjẹmú náà wọn wá jókòó tí wọ́n máa gbọ́ kó làwọn máa lọ ájì. Ìlú àwọn bá mi wọ́n lọ, táwa lọ ájì bí láwọn èèyàn wá bá lọ ní àtẹ̀lé wọn lọ, wọ́n lọ rẹ́ nìkan fẹ́ tẹ̀lé ló lè dáǹjẹ̀ ni, tó bá tẹ̀lé lọ yóò gbé lọ. Ó ti ṣẹlẹ̀ rí ni o, ó rà láyé àwọn sọ̀rọ̀ àbà, ọlọ́run sàmúwa sọ bí ọ̀rọ̀ ti rí nu àwọn náà lára ti ń ṣàlàyé ẹ̀sìn tí wọ́n gbọ́ bá a ṣe ń ṣe náà wọ́n ti ṣàlàyé fún àwọn èèyàn wọn lọ́kọ̀ rẹ̀ rẹ̀. ṣùgbọ́n kò sáàdá ní ọlọ́ọ̀la rẹ̀ lọ́wọ́ àwọn afọ àṣìṣe àlàyé o lọ́kọ̀ rẹ̀ náà. bóyá èèyàn fẹ́ kí wọ́n ti wọ́n ti kí lára méjì ìbá kàyọ̀kọ̀ kí á kàyọ̀kọ̀ ní ìbá yẹn fátà ní máa kí àbí àmọ́ àdẹ́rọ́tò lọ́sọ̀lù wà máa fà àtàkùn àti ìmọ̀ọ́mọ́ yẹn ló wà mahfuz wà máa àdẹ́rọ́tò lọ́sọ̀lù wà máa fà àtàkùn fàkọ̀dú ìyẹn ṣáà nínú terminology hadith àgbà hadith kan ní hadith ṣáà wà hadith mahfuz hadith ṣáà àfikàn kọ́ọ̀láfà nàkúwà áwù àkùnmí áwù fíkọ́ kọ́ọ̀láfà fíkọ́. àdìsí náà ní àdìsí ṣáàbù ni pé ẹnìkan tó jẹ́ ọkọ́rítì nínú àdìsí àfọkàntán ó wá yapa tó wà tí ó tó jù ú lọ in authority èlò authority disagree or differing or differ the the the narrations of an authority differs from a higher authority the narration of a lower authority differ from the narration of a higher authority so the first degree o da sọ̀rọ̀ lórí àtọ sí professor ní field ní ẹni ẹ ti ṣe research ṣàgbọ́n ò nílò ọ̀rọ̀ first degree ọ̀sán àwọn kọ́ọ̀fù lónìí tó lò kù sí many research so tí wọ́n sọ ní pé ẹnìkan fọkàn tán náà àbí ìṣúra gbọ́rọ̀ wá gbà wọlé ṣùgbọ́n àtò sọ̀rọ̀ ayé àpọ̀ sí ọ̀rọ̀ ẹni tá a tún fọ àná ju òun lọ sọ. tàbí àwọn bá wọn kàn án pé bí mẹ́wàá àwọn mẹ́sàn-án wọn sọ ọ̀rọ̀ kan náà ẹnì kan wá sọ èyí tó yàtọ̀ sí tiwọn àwọn mẹ́sàn-án yẹn láàlú àwọn mẹ́sàn-án yẹn láàlú èyí máa fúlù àbí ti ayé ọkọ̀lìtì yẹn ẹnìkan yẹn láàlú èyí ṣáà èyí tó wà ni èyí tó wà máa àbọ̀rọ̀ òtún ẹ̀wà sọ́ọ̀bù àdébìlì ètò ẹ̀ bá ti dé bá nínú ọ̀rọ̀ ẹ̀ kì í bá wọn tó. wọ́n á máa fa àtàkù ètò làwọn fún yín fa tí ń mú ẹgbẹ́ complete not not retain èpè kẹsàn ṣùgbọ́n ẹgbẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé rákà tó fi bá wọn kírun yẹn tó fi wọ̀ọ́rùn yẹn ni rákà ọkọ̀ tiẹ̀ ìyẹn tí òun kí ni wàá wá fọkàn sí kì í ṣe iye táwọn ń kí ìyẹn òkẹ́ èyí tí wọ́n kí ló máa fọkàn sí lọ́ka lájà bẹ́ẹ̀ lọ́ka sí ló kò pẹ́ èyí àkọ́kọ́ tó bá wọn kí yẹn rákà àkọ́kọ́ ti yẹn lò wọ́n ò pé rákà mélòó ní ìran tèmi fẹ́ kí iye tó bá ti wá bá wọn kí èyí tó ṣẹ́kù ló fi pè tó ti yẹ fàtìmù pé ó fẹ́ san èyí tó bá tẹ́tẹ́ fẹ́sẹ̀ ètò ọba ni yóò mọ béèrè pé ṣé tí wọ́n ti ké sáfẹ́ àsúnjẹ́ àbí ètò ti ké ṣé tó ní sọ́ra àbí ètò ìṣúra kò fẹ́ san àwọn yóò máa wí. mẹ́lẹ̀ yóò san ìrún kò ń pè ìrún ẹ mo rò ó ti yẹ pẹ̀lú pé ẹ ṣèbí rákà tí mo bẹ ẹlẹ́kẹrin kò sí sọ́ra bẹ́ẹ̀ rákà kọ́kọ́ yẹ kí sọ́ra bẹ́ẹ̀ ìwọ bọ́ọ̀lù rẹ̀ sí àdánìkọ́lọ́ fẹ́sẹ̀ náà ní pé bá ṣiṣẹ́ yìí ìtẹ́sìn pè ní ìgbàdà hmm? tàkìfíyà ni àdídàtù nàkìlíyà oníbàárà kì í ṣe àdídàtù àkìlíyà ẹ̀rí tá a rí nínú kùrá àbí súnà o làwọn fi ń ṣe ẹ̀rí ìjọsìn kì í ṣe tá a fọpọlọ rẹ̀ mọ́tàlá ẹnìkan kásẹ̀ kan sókè tó ló kásẹ̀ ọ̀rọ̀ nínú ìrìn kírun ìbéèrè tábí ni pé kí ló dé tó fi kásẹ̀ ọ̀rọ̀ nù ọ̀rọ̀ tó bá ní ṣé àdínsì sọ pé káwọn kásẹ̀ ọ̀rọ̀ nù ọ̀rọ̀ káwọn kásẹ̀ òkè ọ̀rọ̀ tó sọ ẹ̀ sọ tí sọ ló sọ. torí tí a ń pè ní ìjọsìn ìfẹ́ mo gbọ́dọ̀ rí nǹkan tó ní kó o ṣe tó ń ṣe yẹn. sàbẹ́kì ẹ̀rọ ṣe ẹ̀sìn táwọn yẹn bá ti ṣe bídà ó níṣẹ́ ṣúná papò ní náà jésù náà sọ bẹ́ẹ̀ torí pé mo bẹ́ẹ̀ ṣe lẹ̀sìn ẹni tó bẹ́ẹ̀ fi sìn ní ó tó bẹ́ẹ̀ sìn ní ó sọ fún pé ṣe báyìí ibi tí ó ti mọ béèrè pé ṣọ́pàpọ̀ ní ibi tí èyí ṣe ẹ̀sìn ìbò oúnjẹ wa ń jiyàn ẹ̀ka ìdílé tó ń jẹ yẹn torí mo bá bàbá náà jẹ jẹ yẹn. àdébí òsì jẹ yẹn gbà tó wà láyé sábà ní ní káwọn jẹ ní ibẹ̀ ìbéèrè yẹn ti wáyé. ṣùgbọ́n ká jẹ́ ẹ̀sìn tí a ń ṣe ẹ̀sìn kan náà o gbọ́dọ̀ rẹ̀ ní fún ìgbà tó ń ṣe. aláṣù fi tí ó ti yẹ ìpìlẹ̀ nínú ìtúndẹ̀ ìjọsìn onígbé ìwọ̀ ni àgbọ̀dọ̀ ṣe àbárẹ̀ fún ìpìlẹ̀ nínú tí àwọn tí ẹ ṣe ìjọsìn ọ̀rọ̀ pẹ́sẹ́ ayé òun ni pé gbogbo ẹ̀yẹ máa ṣe àbí bàbárẹ̀ ni ẹ máa ṣe tí ó ti yẹ bàbá wọn lọ tẹ̀ àìlẹ̀ká ilẹ̀ mọ́ ní ìjẹta ẹ̀ ń sọ nípa mọ́jú pẹ̀lú àwọn akọ́lẹ́nu àwọn afá tí wọ́n máa ń pe ẹ̀fí rẹ̀ sọ̀rọ̀ lálọ́sọ̀ pé a ní ayé ní sọ̀rọ̀. alhamdulilayi wa salatu wa salamu ala rasulillah ala nabi lila ya bọ̀ bẹ́ẹ̀ yẹn náà tẹ̀ yó sọ́ba mu sáà nabi lọ́dọ̀ yóò àbá mi bá ti ayé àbọ̀ ìgbóló kù fún náà ọlọ́run máa tọrọ ní àsọ̀tún asọ́kùnrin ọmọ ní ìsọkùsọ ní ọlọ́run ṣàánú wọn bẹ̀rù ọlọ́ọ̀mí ọlọ́ọ̀mí rọ́pù sàmàwá àti bàbá olúwa sámà àti bẹ̀ nínú ìtumọ̀ rọ́pù ní họ́nlì ẹ̀tọ́ dá nínú ìtumọ̀ rẹ̀ ní mẹ́lìkù èèyàn ní nǹkan ìbìkíyà èèyàn ní ọlọ́ọ̀mí ní ọmọ àtàyè. ìlànà àlẹ́ yóò kí là ń sọ bẹ́ẹ̀ tí sàlátà yóò ṣe sọkúsọ láwọn àwọn sọ láwọn sì ẹ̀ ti sọ kápọ̀ ẹ̀ ti òjíṣẹ́ ọlọ́run Kèésì ìtọ́jú ní àná ìlà Abdullahi àbọ̀n Abdullahi bí wọ́n sọ pé ìlú àná ìlà Abdullahi rárá ọlọ́run sọ fún ìlú ìlú wa kí ọlọ́run sọ ìlú ọ̀tá ìlú ìjà ní ìsọ̀rọ̀ ìlú ìlú lẹ́yìn àwọn ọmọ àti ọmọ sí ní ìtúrẹ́ ọ̀hún ọ̀hún tí wọ́n rárá yẹn.